قال هي راودتني عن نفسي وشهد شهيد من عليائك كان قميصه قد من قبل كان قميصه كد من قبل فصدقت وهو من الكاذبين الحمد لله ولي الصالحين ثم الصلاة والسلام على رسول رب العالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah atọrọ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó lọ máa bá anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ kó má yọ ẹnìkọ̀ọ̀kan wa kúrò nínú ìkẹ́ kó sì má mú wa kúrò nínú àánú rẹ̀. Suratu Hud aya one eighteen ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú. So suratu Hud ó ṣe déédéé Quran chapter eleven verse one eighteen ibẹ̀ ni a bá tafsir wa dé suratu Hud ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú lónìí insha allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين حضرات تمع القرآن بل ورقى لهم arahman ọlọ́run tí ń kẹ́ gbogbo ayé arahim ọba tí ó ṣàwákẹ́ tó bá di dọ́gbẹ́ndà alkiyama. bisimilahi rahmani rahim. lánàá a ṣàlàyé fún wa wípé nínú àmì. rírí ìkẹ́ ọlọ́run àti àánú ọlọ́run léyìíkéyìí àwùjọ òun ká máa pàṣẹ dáadáa ká sì máa kọ ìwà bàjẹ́ gbogbo àwùjọ tí bàjẹ́ tó bá ti pọ̀ tí kò sí ẹni tí ó máa kọ ìbàjẹ́ àbáwọn tí wọ́n ń kọ ìbàjẹ́ wọn kéré púpọ̀ irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ ìparun kò ní jìnnà sí wọn ìdààmú fìtínà kì í jìnnà sírú àwùjọ bẹ́ẹ̀ torí pọ́n làwọn ọba ò ní bínú sáwọn ènìyàn kan lókùrú táwọn kan bá ń bẹ láàrin wọn tí wọ́n ń pè wọ́n síbi dáadáa. وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون nínú tá a kà ní àná àrífimúlẹ̀ níbẹ̀ fi ká máa pàṣẹ dáadáa ká sì máa gbogbo bọ́lọ́run bá ṣe fún lágbára mọ́ bẹ́ẹ̀nu rẹ ò bá ká gbogbo èèyàn ó yẹ kẹ́nu rẹ ó káwọn ọmọ tó bí ó yẹ kó lè pa àwọn ọmọ rẹ láṣẹ ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí ó yẹ kẹ́nu rẹ ó lè káyàwó tó gbé sílé ní tó ń ṣe yìí ọlọ́run ò fẹ́ èyí lọ́lọ́run ọba sí gbogbo àwùjọ. gbogbo orílẹ̀-èdè gbogbo ìlú gbogbo ìdílé táwọn èèyàn ń bá ti ń para wọn láṣẹ dáadáa tí wọn ò sì mọ kọ ìwà àbàjẹ́ aburú òní fìgbà kan dáwọ́ dúró ń bẹ̀ ìdààmú kò sì ní fi wọ́n lẹ̀ nítorí wípé wọ́n lòdì sí òfin tọ́lọ́wọ́n ọba pa ìyẹn la ṣàlàyé fún wa lánàá ọlọ́run ọba wa ń tẹ̀ síwájú nínú alukur'an. walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahida. ọlọ́run ọba ní tó bá wu òun bẹ́ẹ̀ tó bá ṣe pé òun fẹ́ bẹ́ẹ̀ ni walau sha'a rabbuk. walau sha'a rabbuk. tọ́lọ́run ọba rẹ̀ anabi sallallahu alayhi wa sallam tọ́lọ́wọ́n bá bá fẹ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe é bẹ́ẹ̀. laja'ala an-nasa ummatan wahida. gbogbo èèyàn ni ò bá jẹ́ mùmíní kò ní tí kèfèrí kankan láyé bó bá wù Ọlọ́run ká ló fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ó lágbára àti ṣe bẹ́ẹ̀. لجعل الناس أمة واحدة لجعل الناس أمة واحدة ọlọ́run ọba ò bá pa gbogbo èèyàn pọ̀ lórí ẹ̀sìn kan náà àmì máa rí yahudi kò ní í sí nàṣọ́ra bẹ́ẹ̀ sì ni kò ní í sí màjúsí kò ní í sí mùṣìríkù kò ní í sí àrí krishna kò ní í sí àwọn ẹlẹ́sìn albubiya kò ní í sí àwọn ẹlẹ́sìn lórúkọ yìí tó ń bẹ́ bàdẹ́ gúrú màrájì torí pé sìn kan náà ní tiẹ̀ ọlọ́run ọba ni tó bá wu òun ọlọ́run ní ẹ̀sìn kan ṣoṣo ni ò bá wà láyé. laja'alannasa ummatan wahida. ká lóun fẹ́ ṣe bẹ́ẹ̀ òun lágbára bẹ́ẹ̀ kó ṣe wípé laja'alannasa ummatan wahida. laja'alannasa ummatan wahida. wọn ò bá ṣe gbogbo yín pátá ala millatin wahida gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n àfọ onímọ̀ tafsir bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀. wàlá yazaluna mukhtalifin. ọlọ́run ọba ò bá ṣe gbogbo yín ẹ̀ bá máa bẹ ummatan wahidatan ala al-haq kò ní sẹ́ni tí ó kọtọ lọ́hùn kò ní sẹ́ni tí ò ní gbàtọ̀ lọ́hùn ọlọ́run ní tó ń bá fẹ́ ṣe òun ní kápá láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n òun ò ṣe bẹ́ẹ̀. wala yazaluna mukhtalifin. ọlọ́run ọba ní bí mo ṣe dá yín ẹ̀ ní yé máa pín sí pín ìpín. oníkálukú ó máa mú tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ máa ṣe pa síra yín sọ pé èyí mo fẹ́ ṣe ń wò ṣe yìí èyí ló wù mí fi láyé kọjá ń bá jáde bó bá rìn kiri láyé yóò mọ̀ wípé ẹ̀sìn pọ̀ àìmọye ẹ̀sìn tó ń bẹ ọlọ́run ọba ní wàlákin wàláyà zàlúùnà mùkútàlífì. wàláyà zàlúùnà mùkútàlífì. ọlọ́run ọba ní ẹ̀mí yé máa pín sí yẹ́lẹ́yẹ́lẹ́ èmi ọlọ́run ọba ni mo ṣe bẹ́ẹ̀. illa man rahima rabbuk. àyàfi odò àwọn tèmi ọlọ́run ọba tí mo bá fẹ́ ṣàánú àwọn nìkan ni wọ́n dúró lórí òdodo. wọn ò ní wọ̀tún wọn ò ní wòsì orí òdodo yẹn ni wọn ò dúró lé òdodo yẹn yóò yé wọn wọn ò gbọ́ yé wọn ò sì dúró tì. wàlìdàlíkà kọ̀lá kọ̀hún. ọlọ́run ọba nítorí tí mo fi dá yín nìyẹn ẹ máa pín sí yẹlẹyẹlẹ ó ń bẹ nínú hmm. àkọsílẹ̀. èyí tó ti ṣáájú kẹ tó dáyé tọ́lọ́wọ́n bá ti ní bí mo ti fẹ́ kórì nìyẹn tí ò ní yí padà a máa rí mùmí nínú yín a máa rí kèfèrí nínú yín fàmínkùn káfírùn fàmínkùn mọ́mìn. ọlọ́run ní kèfèrí tí ó kọ̀tọ̀ lọ lójú méjèèjì yóò wà bẹ́ẹ̀ wá àti fúndọ̀la kò ní í gbọ́ wa minkum mu'min mùmìnì yóò sì máa bẹ nínú yín ẹ ṣe wáàsí fún ẹ ṣe wáàsí fún yóò mọ̀ lọ. bẹ́ẹ̀ bá tún wá ṣe wáàsí fún nurun ala nur ìmọ̀lẹ̀ lórí ìmọ̀lẹ̀ ni yóò tún máa jẹ́ látara ìmọ̀nà tó ti wà lára ẹ̀ tẹ́lẹ̀. yàdíláhùn lè lórí ìmọ̀ ìyàṣà. wàlídàálì kakọ̀ọ́lá kọ̀ọ̀hún. wàlídàálì kakọ̀ọ́lá kọ̀ọ̀hún ọlọ́run ọba nítorí tí mo fi dá wọn nìyẹn walidhalika al-ikhtibaru bil-ikhtilaf khalaqahum Allah ọlọ́run ọba fẹ́ dán gbogbo wa wò ó ní wípé mùmíní ó máa bẹ kèfèrí ó máa bẹ ọlọ́run ọba ní bí mo ṣe fẹ́ nìyẹn. watammat kalimatu rabbikal la'amla'anna jahannama minal jinnah. لأملأن جهنم من الجنة والناس أجمعين kò wá sí tẹ́nìkan lè sọ kò sọ pé gbogbo ẹni tó ń ṣe waasi fún pátá ni wọn gbúdọ̀ gbà ọlọ́run ò kó kankan lọ́wọ́ ó ṣe ẹni tí ó gbà yóò ẹni tí yóò kọ̀ yóò kọ̀ bọ́lá ń ṣe fẹ́ nìyẹn bọ́lá ń bá ní kí wọ́n wà nínú ẹni tó gba òdodo dúpẹ́ fọlọ́ torí pé òdodo tí wọ́n gbọ́ tó gbà yẹn ẹlòmíín náà gbọ́ kò ní gbà ọlọ́run ọba nítorí pé watammat kalimatu rabbik. watammat kalimatu rabbik. àsọtẹ́lẹ̀ tọ́lọ́run ọba ọ̀rọ̀ ti parí lérí ẹ̀. la'amla anna jahannama minal jinna. torí pọ́lọ́run ọba àsọtẹ́lẹ̀ èyí tọ́lọ́run ọba ti sọ síwájú kó tó dá wa ó náà ni pé àlìjọ́nà yóò máa bẹ iná yóò sì máa bẹ àwọn kan ni ó wọ náà kọ́lọ́n kó ṣọ́wà ń bẹ̀ àwọn kan ni wọ́n wọ àlùjànnà ọlọ́run ọba wa ní sẹ́ẹ̀rí inú náà ẹ mo ti sọ àsọtẹ́lẹ̀. làámlà ànájà ànàmọ́mínà jìnnàtì wà náàsì àjẹmàrí. ọlọ́run nínú náà jà ànàmọ̀tẹ́rì yẹn yóò kún kẹ́kẹ́. mínà lè jẹ́ nàtì nínú àwọn ìran ẹ̀yà àlìjẹ̀nú àti ìran ọmọnìyàn àwọn méjèèjì yẹn náà ni ó wọ náà náà ni wọ́n sì wà àlìjẹ̀nà ìran nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ìran ọmọnìyàn àti ìran àlìjẹ̀nú ọlọ́wọ́n ọba ní màá fi wọ́n kún inú náà yóò sì kún kẹ́kẹ́ torí tí mo torí ẹ̀dá wọn nìyẹn. áyà yìí ó bùkátà àlàyé púpọ̀ torí wípé ìbéèrè tó súnmọ́ kó jáde náà ni pé ìgbà tọ́lọ́wọ́n ọba ní òun ló mọ̀ọ́mọ̀ dá wa wípé ẹni tí ó gbà yóò wà nínú wa tí ó ṣe tọ́lọ́ òun ló sì dá ẹni tí ò ní gbà náà tí ò ní ṣe tọ́lọ́ kí wàá fẹ́ fi àjẹ wá fún ìgbà tó ṣe pé ẹni tó ṣe tọlọ́run náà ọlọ́run náà lójú ó ṣe ẹni tí ò ṣe tọlọ́run ọlọ́run náà lójú ó ṣe kí wàá ní hikma tó ń bẹ níbi iná àtàlìjọ náà tasaulat mustamira mundul qidam qadimatan láti ìgbà tó ti pẹ́ làwọn èrò rí ló ti máa ń wá sínú ọpọlọ ọmọ nìyẹn di ìsìn ó rí fóun náà máa rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà tó ṣe pọ́lọ̀ náà ni ó máa ń jẹ èèyàn ẹni tí ó gbà náà ọlọ́run náà ni ó ó gbà kí wàá ló dé fi jẹ ẹni tí ó gbà níyà ṣé kì í ṣe nìyẹn ó ń bẹ náà àwọn tí wọ́n ronú bẹ́ẹ̀ ó sì ń bẹ náà náà tí wọ́n ronú bẹ́ẹ̀ ìdáhùn sọ̀rọ̀ lọ́nà tó fi yanjú jì lọ èyàn ó lọ sínú manhaj ahli sunnati wal jamaa torí pé manhaj huwa akwam wa aslam wa adal ìlànà èyí tó gúnrégé jù tó dáa jù lọ tó lálàáfíà láti lè fi gbọ́ ẹ̀sìn yé ó náà nìlànà tí àwọn olùmọ ahlu sunna wal tí wọ́n gbé kalẹ̀ lórí ìbéèrè wọ́n ní lóòótọ́ ni ọlọ́run ọba tí ó dá wa ó ti mọ ẹni tí ó wọ náà tó dá nítorí ó ti mọ ẹni tí ó wọ náà tó dá nítorí ó sì ti mọ ẹni tí ò ní gbà ló fi jẹ́ pé bó o bá ríra rẹ lẹ́nìí nínú ẹni tó gbà ó yẹ kó o tún máa wo pé kí ni mo sì fọlọ̀ náà tó fi kà mí kọ̀ọ̀kan nínú ẹni tí kírun tó fi kà mí kọ̀ọ̀kan nínú ẹni tó gba ànábì wa Muhammad sallallahu alayhi wa kí ni mo ṣe tí mo fi soro rẹ tó tóbi tó báyìí ẹlòmíín bẹ bẹ sọ́dọ̀ ọ̀la kò ní gbọ́ ẹlòmíín yóò wú ṣùgbọ́n ara ò ní ṣe gẹ́gẹ́ bí Abu Talib ẹ̀gbọ́n bàbá anabi sallallahu alayhi wa sallam ó nífẹ̀ẹ́ anabi ó nífẹ̀ẹ́ dánabi ṣe ṣùgbọ́n kò lè ṣe ó sì kú lérí kó fọ́ àwọn àfáà wa jẹ́ wa wípé almashi'a walau sha'a rabbuk mashi'a méjì ló wà المشيئة والإرادة الكونية القدرية àti al-iradatu shari'iyya méjèèjì yẹn lọ́lọ́wọ́n ọba ń lò kí ni túmọ̀ al-iradatu al ó náà ni àkọọ́lẹ̀ èyí tó ti ṣáájú ká dáyé. èyí bá ti parí lórí ẹnì kọ̀ọ̀kan wa èyí nì ọlọ́run ò ní fi dájọ́ nítọ́gbọ́ndé alkiyama ṣùgbọ́n al-iradatu shar'iyya nì òun náà ni fífẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ṣe báyìí ṣe báyìí ṣe báyìí fi yẹn dájọ́ yóò bi wa léèrè pé èyí ṣe tó fi ṣe èyí ṣe tó fi ṣe báyìí iradatu shar'iyya ni. wallahu subhanahu wa ta'ala àwọn àfáà súnà wọ́n ní inna Allaha khalaqa sharra khalaqa al-khayra ọlọ́run ọba ló dá dáadáa wà àrọ́dàwó ọlọ́run ti fẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ wa yuhibbuhu wa yardahu. ọlọ́run yọ́nú sí dáadáa ó dẹ̀ nífẹ̀ẹ́ sí ká máa ṣe nínú ọ̀rọ̀ yẹn ìràwọ́dátù ṣẹ̀ríyà àti kàwọ́níyà ti wà bẹ́ẹ̀ ọlọ́run ló dá dáadáa ó dá wà ó dẹ̀ fẹ́ kí dáadáa ó máa ṣẹlẹ̀ ó sì pè fún pé dáadáa ó máa ṣẹlẹ̀ ọlọ́run sì nífẹ̀ẹ́ dáadáa ó sì pa wá láṣẹ ká máa ṣe dáadáa. محبته للخير والأمر به إرادة شرعية بكنا خلق الله شر ọlọ́run ọba ló dá aburú wà àrọ́dà wò ọlọ́run gbèrò pé aburú ó máa ṣẹlẹ̀ walakin la yuhibbu ọlọ́run ò nífẹ̀ẹ́ sáburú wala ya'muru bihi kò dẹ̀ pa wá láṣẹ ká máa ṣàbùrú àlàyé yìí ọ̀nà tí yóò súnmọ́ jù tí ó fi yé wa wàlélá ìlímọ́sálìlá àlá ọlọ́run ló ní àpèjúwe tó ga jùlọ àfọlá tẹ́bírìbù lìláì àmsàlà àmọ́ kó lè yé wa ẹ̀yin náà mọ àwọn ìjọba ìjọba wọn á kọ́ iléèwé abẹ́ẹ̀kọ́ primary school secondary school higher institutions abẹ́ẹ̀kọ́ wọ́n náwó sí abẹ́ẹ̀kọ́ wọ́n fẹ́ dáadáa yẹn ó sì wù wọ́n ká kàwé ká fojú sẹ́kọ̀ọ́ ìjọba yìí náà wọ́n á tún kọ́ ilé ìwòsàn wọ́n á tún kọ́ ilé ẹ̀wọ̀n. kò gbúdọ̀ mọ́ sínú bọ́jẹ̀tì wọn wọ́n wọ́n wọ́n àrọ́ da rẹ̀ pé yóò máa wà ṣùgbọ́n ṣé wọ́n nífẹ̀ẹ́ sí pé ká máa ṣèṣe wọn náà ṣé wọ́n nífẹ̀ẹ́ sí ká máa ká máa ṣèṣe táfilẹ̀ wọn wọn ò nífẹ̀ẹ́ sí wọn ò nífẹ̀ẹ́ sí pé ká máa lọ ilé ìwòsàn àmọ́ ìjọba ti mọ̀ pé ìlú ò lè tó bó ṣe tó yìí ẹlẹ́wọ̀n ò wà tó sì ṣe wípé bàbá kọ́ ibi tí wọ́n máa fi pamọ́ sí yóò kó bá àlàáfíà àwọn tí ìṣẹ̀lẹ̀ wọn. ilé ìwòsàn ó wà kò sí bá a ṣe fẹ́ ṣe àṣà rẹ̀ tá a bá ní ká wá fojú wo ọmọ nìyẹn rí ilé ẹ̀wọ̀n ilé dáadáa ní ilé ẹ̀wọ̀n kí ló dé tíjọba ń kọ́ tọ́ba fi lè mú ọ má sọ pé ìjọba ṣàbòsí lórí pé ó kọ́ ilé ẹ̀wọ̀n sẹ́ràn ló kọ fún ṣèbáwọn aráàlú náà kí ló dé tó fi ń lori lórí pọ́lọ̀ ní iná wà àwọn kan wọ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ ń wọ inú ẹ̀wọ̀n wo lẹ bílẹ̀mù ìjọba lórí èèyàn yìí kò gbúdọ̀ mọ̀ sí i bí a sùn ṣe wà ilé ẹ̀wọ̀n náà wà ilé ẹ̀wọ̀n ó tún wá ní lẹ́wù kirikiri wà eh, olókùúta ó èwo ló tún wà alágbọ̀n ọlọ́gẹ̀dẹ̀ ìyàgànkú ìpele ìpele wọ́n máa ń máa gbé kalẹ̀ bẹ́ẹ̀ tó àwọn kan ń bẹ wọn ò ní bùkátà sí wọn ò ní bùkátà tẹ bá rí ibi láti ń tọ́sọ ẹlòmíì ẹ máa wo àwọn ẹ̀rí ah, ẹ máa láàánú lójú òun wọn gbọ́dọ̀ tọ́sọ ẹ̀ báyìí wọ́n ní ẹnìkan ó sàṣe máṣe kan wọ́n wá fọ̀rọ̀ wá lẹ́nu wo ó kọ̀ ó lóun kọ́ lọ́ọ́ ṣe ẹ lọ́ọ́ dà gbogbo ibi tó ń mú dé wọ́n ní òjẹ́wọ́ wọ́n wá ní sórí yàrá tó ń wọ lọ́gàn wọ̀ bẹ̀ gbàtọ́ wọ yàrá òun ẹni tó bá ń bẹ̀ ẹni yẹn fi gbàdí débi wípé ó bẹ̀rẹ̀ lè fọwọ́ mú ó kẹ̀rẹ̀ ẹni yẹn wá ní kó jókòó yẹn ní pé ìka mélòó la ní ah, ìka márùn-ún sọ ma pé ó lè ó lè ó lè dín kan kó kù mẹ́rin ah, ó dà ó lè dín náírà bẹ́ẹ̀ ni sọ ma pé ó lè kẹyọ kan sọ ma pé gbogbo ẹ lè kúrò mbẹ bẹ́ẹ̀ ni tọ ní tí wọn bí ọ lè fi ọwọ́ rẹ̀ yẹn sórí ọwọ́ ayọ àdá fi ọwọ́ yẹn síbẹ̀ pé sọ ma pé ó lè kú bí nìkan gan náà ó ní bẹ́ẹ̀ pé fọwọ́ yẹn síbẹ̀ o ṣé n tí wọ́n ń fi ṣé wọ́n ló ṣe àbí kì í ṣe ọ̀nà kó má parọ́ kó má jà òun ló ń ṣe nǹkan òdojú ẹ̀ ló ń parọ́ kọ́dà ń tó ṣe gan ó ló ṣe àwọn ìlànà yẹn ń bẹ nílẹ̀ tíjọba gbé kalẹ̀ kí ló dá fi gbé kalẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn kan ń bẹ èyí ò lọ bá wọn lẹ́jẹ̀ mu àbújọba kó dálé ẹ̀wọ̀n sílẹ̀ àbújọba pé ó ṣe ń dá hospital lẹ̀ àtòríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni wálíláyé lè máa sálò lọ àlá ọlọ́run tó dá àlùjànnà ló dáná ó ti wà nínú mímọ̀ àtọ̀lọ́ pé yóò máa bẹ nínú àwọn ẹ̀dá àwọn tí ó wọ̀ náà yóò máa bẹ nínú àwọn ẹ̀dá àwọn tí ó wọ àlùjànnà bá àlùjànnà ò bá sí ọmọ náà ò ní mọ̀ fún ìjìyà bí náà bá sí ẹni tó bá wà àlìjánnà kò ní lè mọ yìí anabi ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anabi ni wọn ò mú wájọ òwe alkiyama yóò ta abẹ ana amin nas aw kama qala ẹni tó gbádùn jù láyé tó yẹ pé láti pìlẹ̀ ilé ayé ẹ̀ ìgbádùn ni wọn ò mú wá yawm alkiyama wọn ò wá ṣùgbọ́n kò ṣètò ọlọ́run kò ṣe tọ́lọ́. wọ́n wà ní ẹ̀sọ́ sínú náà láàrin ìṣẹ́jú àáyá ẹtù mú jáde kúrò mẹ́. wọ́n wá abilé rẹ̀ pé so gbádùn rí láyé yóò ní a kí ni ń jẹ́ gbádùn òun ò mọ ìgbádùn kankan rí ẹnu a second sẹ́kàn sọ́ọ́dún lọ́tà tó mú jáde gbogbo àsìkò tó sì lò láyé ó fi gbàdọ̀ yìí ọmọ àlùjẹ́nà náà wọ́n ó fi òun náà sínú àlùjẹ́nà wọ́n ó tún mú jáde ó sì jìyà láyé títí tó fi kú ìnira lórí wọ́n wàá bi léèrè pé ǹjọ́ orí ìnira rí yóò ìnira owó tí ẹ mọ ìnira fún ọ̀nà tí ń sọ̀lẹ̀ ẹ̀ ìnira owó mọ ti ń jẹ́ bẹ́ẹ̀ o láàrin ìfẹ́jú àyà lìyàtúdáàdẹ ṣùkúrà kó ba lè dúpẹ́ púpọ̀ fọlọ́ bí ò bá sókùnkùn a lè mọ̀túmọ̀ ìmọ́lẹ̀ yóò fi jẹ́ pé bọ́lá wọn ṣe gbé kalẹ̀ yẹn gbogbo ẹni tọrọ rẹ̀ bá já sálì jẹ́nà yóò lè dúpẹ́ gbogbo ẹnikẹ́ni tó wà láyé ń bì tọ́lá wọn bá sàánú ẹ tó ń sin lọ́hún tó mọ lọ́hún lọ́lọ́hún tó pé ní méjì mẹ́ta mẹ́rin mẹ́fà méje mẹ́jọ tó pé bẹ́ẹ̀ tó gbéjọsìn rẹ fẹ́ nìkan àfọlọ́hún tó ń kírun òun gbààwẹ̀ kò ní yọ sàká bó bá lówó bó bá lówó ọlọ sí hajj ó gba àná muhammad sallallahu alayhi wa sallam ó gba lánàbì rẹ ó gba lóṣìṣẹ àdúpẹ́ fọlọ́hún dúpẹ́ fọlọ́hún oríire ló lé ọba wọn bọ́lọ̀ ń bá fẹ́ bọ́ ṣe bá mi fún ọ ìdí nìyẹn tọ́lọ̀ ń fi jẹ́ kó yẹ wá ń bì walau sha'a rabbuk. walau sha'a rabbuk laja'ala an-nasa ummatan wahida. ọlọ́run tó bá wu òun bẹ́ẹ̀ òun lè ṣe bẹẹ kí gbogbo yín kẹ́ ni tí ó máa ṣẹ lọ́hùn kó má ṣe ní tí ó ṣe òun lè ṣe sì wu òun òun lè ṣe gbogbo yín pátá lólùbẹ̀rù tí ò ní sẹ́ni kankan tí ó kọtọ ọlọ́run ala millatin wahida. wala yazaluna mukhtalifin. ọlọ́run ní ṣùgbọ́n mi ò ṣe bẹ́ẹ̀ wala yazaluna ẹ̀ ní yé máa mukhtalifin ẹ̀ ní yé máa yapa bàbá yàtọ̀ lẹ́ẹ̀ ṣe èmi ò ṣe tèmi lọ́tọ̀ èmi ò ṣe tiẹ̀ ìwọ náà ò ṣe tiẹ̀ lọ́tọ̀. ọlọ́ni ẹ̀ ní yé máa ṣe bẹ́ẹ̀. ilé àmọ́rọ̀ ìmọ̀rọ̀ bò. àfòdù àwọn tọ́lọ́run bá fẹ́ kẹ́nìkan lọ́lọ́run ó mú dúró lójú ọ̀nà tó tọ́. ẹ ṣe wá àti fún wọn wọn ó mọ̀nà ẹ ṣe wá àti fún wọn wọn ó mọ̀nà ẹni ìmọ̀nà ló bí wọn wọn ó mọ̀nà ló bí wọn wọn ó mọ̀nà ẹlẹ́bọ ló bí wọn wọn ó ربك إلا من رحم ربك àyàfò do àwọn tọ́lọ́wọ́n bá bá fẹ́ kẹ́ jẹ̀mọ́ tó bá wá bára rẹ nínú òkè ọlọ́run báyìí o tún wá ń ronú pọ́lọ́hún sórí mọ́ oore wo ló tó oore Islam oore wo ló tó ìjẹ́ mùsùlùmí ìjọmọlẹ́yìn àná Muhammad sallallahu alayhi wa sallam oore wo ló tó ẹni tọ́lọ̀ ń fẹ́ràn púpọ̀ ja'alahu mùsùlùmí ọlọ́run yóò ṣe ní mùsùlùmí yashra' sadrahu bil islam bọ́lọ̀ ń bá fẹ́ràn èèyàn tán yóò sì payẹ́ ní ẹ̀ fún islam kódà wọn lè má bí sínú islam sàdédé ni ó kàn rò pé ah islam yìí lọ́nà kódà ó lè má sòun ni wọ́n ń ṣe wáàsí fún ṣùgbọ́n yorùbá pẹ̀lú àwọn tó ń bọ̀ yìí ọ̀nà nìyí ẹlòmíín ti ń bẹ ìgbà tí ìyá rẹ̀ lọ mọ́kà tọ́lọ́ ṣe ájì ni wọ́n bí sàwùdí náà bí sí wọ́n fẹ́ẹ́ lè bí sínú kábàdáwò síbẹ̀síbẹ̀ ó padà di kèfèrí ó padà kọ́ tọ́lọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ṣe ọlọ́run tó yẹ ká máa kíyèsí nìyẹn láàfin lè máa dúpẹ́ oore tọ́lọ́wọ́n ọba ṣe fún wa ọlọ́wọ́n ọba ní walidhalika khalaqahum. walidhalika khalaqahum. ọlọ́run ní bẹ́ẹ̀ mi ṣe fẹ́ ṣiṣẹ́ tèmi nìyẹn bí mo ṣe dá gbogbo ẹ̀dá nìyẹn faminhum shaqiyyun wa minhum sa'id فمنهم شقي ومنهم سعيد ومنهم قبيح ومنهم حسن أي علم منك أسوري لني لو يوم يأتي لا تكلم نفس إلا بإذنه. ọlọ́run níjọ́ níjọ́ níjọ́ tẹ́nìkan kò ní lẹ́nu àti sọ̀rọ̀ níwájú ọlọ́run àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. ومنهم شقي وسعيد. ọlọ́run yóò máa bẹ nínú àwọn èèyàn níjọ́ náà àwọn tí ó jó lórí ibú ọlọ́run kò sọ wà bẹ́ẹ̀. àwọn tí ó jó lórí ire wọ́n máa kó tó máa mú àbò olórí wí. ọlọ́run ọba ní olórí yóò máa bẹ bẹ́ẹ̀ sì ni olórí ibú yóò máa bẹ níjọ́ náà. ọlọ́kítàlẹ́ ìbáadá ní máa kọ́dé àlèmùtà fọ́fílẹ̀ ẹlẹ́mì ẹ̀jẹ̀ ìfàtà wàlmùsùn. فبالعلم يجري الفتى والمسلم فمنهم شقي ومنهم سعيد فمنهم شقي ومنهم سعيد ومنهم فقير ومنهم هدل ومنهم قدير ومنهم حسن الإمام الشافعي قل خلقت العباد لما قد علمت ìrẹ Ọlọ́run ìwọ ló mọ ìdí tó fi dá gbogbo wa o ẹlòmíín bẹ yóò ṣe dáadáa ní bẹ̀rẹ̀ yóò kù sáátà tí ó jáde láyé yóò bá máa ṣàyídá. lákìtọ́lẹ̀ ìbádá lè má kọjá lè mọ̀ dáa. yóò kù díẹ̀ kó jáde láyé yóò bá bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣàyídá gbogbo dáadáa tó sì ṣe àtàpá sí wọn á wí fún títí kò ní gbọ́ yóò sì tán lórí àyídá ẹlòmíín sì ń bẹ ìbàjẹ́ ló fi bẹ̀rẹ̀ ìjíǹjì ayé àìdá lòún ń ṣe àìdá ló bá lẹ́yìn. ó wá lò bẹ́ẹ̀ wọ́n ìmọ̀ ọdún díẹ̀ dáadáa wà wù sí padà dáadáa ó bá tán lórí dáadáa náà ìtọ́lọ́wọ́n ọba torí rẹ̀ dákó wá ni ó máa rọ̀ ọ́ lọ́rùn kullu muyassarun lima khuliqa lahu. torí pé àwọn sàábé náà béèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam àwọn náà béèrè irú béèrè táwọn náà fẹ́ béèrè tọ̀ nígbà tọ́lọ́run ti mọ ẹni tí ó wọ náà tó ti mọ ẹni tí ó wọ ìjẹ́ náà kí làwa ń dààmú sí anabi ní rárá ẹ̀mẹ́lù gbogbo tọ́lọ́run bá fẹ́ràn yín máa ṣe o ẹ má jókòó lima khuliqa lahu ìtọ́lọ̀ nítorí ẹ̀dá kó wá ní òrọ̀ lọ́hùn o ẹni tó bá ṣe wípé ọmọ náà ni iṣẹ́ náà yẹn yóò rọ̀ lọ́rùn ẹni tó lọ́hùn bá sì da tó ṣe lọ́mọ àlìjẹ́nà iṣẹ́ àlìjẹ́nà náà yóò rọ̀ lọ́rùn yóò lè gba àwẹ̀ yóò lè irun yóò rọrùn fún láti kí àwẹ̀ òní nílá títẹ̀lé súnà nẹ́bísálà àlẹ́ wọ́sálà òní nílá fàmìnì ọ̀hún. خلقت العبادة لما قد علمت ففي العلم يجري الفتى والمسن ففي العلم يجري الفتى والمسن. níbi ìmọ̀ ọlọ́run tó ti gbà wájú gbogbo nǹkan pátápátá ibẹ̀ ni kádàrá gbà àtọ̀dọ́ wàlmùsìn àtàrúgbó. kádàrá ọlọ́run yóò máa kò lérí ẹnì wa ni. bàmílò ṣèkì wà mílò sàìdù. yóò máa bẹ nínú àwọn ẹ̀dá ẹni ó sórí ibú yóò sì máa bẹ nínú wọn ẹni tí ó sórí rẹ. wà mílò kọ̀bí wà mílò hasan. ومنهم قبيح Sàtàmàt kẹ́límàtò rọ́bì. Ọlọ́run ọba ní gbogbo èyí tá à ń sọ ọ̀rọ̀ ti parí lórí ẹ̀. Láàmùlà ànà jahannama mina jìnnà. Ọlọ́run ọba ní ṣe rí iná jahannama tí mo dá yẹn. Láàmùlà ànà jahannama mina jìnnà tiwọn náà. أجمعين لأملأن جهنم من الجنة والناس أجمعين ألا نينا جهنم جموداية إيا أتالجنو àwọn ni màá fi atalijanu awọn anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní iná ẹjọ́ àmẹ́mọ̀ yẹn tó kọ́ ọmọ àlìjẹ́nà sálìjẹ́nà tó rọ tó kọ́ àwa ọmọ àlìjẹ́nà sálìjẹ́nà inṣàlá kọ́lọ́ kó sí wa lọ́mọ àlìjẹ́nà àmín májọ rẹ kó mbẹ ẹgbẹ àwọn ọmọ àlìjẹ́nà ọmọ bó ni wọ́ táwọn ọmọ náà bọ́lá wọn bá kọ́ wọn sí náà bí wọ́n ṣe pọ̀ tó iná yóò tún máa sọ wípé ọlọ́run bá ń bi ilé ìpè rẹ̀ ná àlìmùtálá. yawma naqulu li jahannama àlìmùtálá. ọlọ́run níjọ́ ta wí bọ́n ṣe ń rọ àwọn ọmọ náà sínú iná tó ń rọ wọn síbẹ̀ yìí a tún máa bi iná léèrè pé sọ o ti kún. wataqulu hal min mazid. yóò tún máa nílẹ̀ ọlọ́run ọba mi só tún kù. وأزلفت الجنة للمتقين غير بعيد bá a ṣe ń ṣe tàwọn ọmọ náà bá a ṣe ń ṣe yẹn látúnṣún àlìjánná pẹ́kípẹ́kí máwọn olùbẹ̀rù ọlọ́run. هذا ما توعدون لكل أواب حفيظ. ọlọ́ládé òun tí mo ṣe yẹn bí ó ṣe ṣẹlẹ̀ nìyẹn fún gbogbo àwọn tí wọ́n bá ń darí gbogbo ọ̀rọ̀ wọn sọ́dọ̀ ọlọ́run. man khashiya ar-rahmana bil ghaib. nítorí àsìkò ká padà síbi tá a ti ń bọ̀. ọlọ́ni sànà fúrúgbó la kún wáyú afakọ̀lẹ́hàn. ọlọ́ni tó bá rí dọ́gbọ́n dá àlìkìyámà ẹ̀yin ìran méjì nínú ẹ̀dá tí mo dá màá rí ti yín rò níjọ́ náà. fakọ̀lẹ́hàn ẹ̀yin ẹ̀dá méjì ẹ̀dá èèyàn àtẹ̀dá àlìjánu àwọn ẹ̀dá méjèèjì yẹn lọ́lọ́wọ́n bá torí wa dáná lọ́lọ́wọ́n bá torí wa dá àlùjànnà ewúrẹ́ ò ní wọná ewúrẹ́ ò ní wọ àlùjànnà bàbá tiẹ̀ rí ewúrẹ́ ewúrẹ́ yìí tọ́lọ̀ ń dá sínú àlùjànnà yìí tọ́lọ̀ ń ti dá síbẹ̀ tí ó bá tiẹ̀ wà ṣùgbọ́n pé ewúrẹ́ tá a jọ lu ayé àgbò tá a jọ lu ayé màálù tá a jọ lu ayé ọlọ́run tó wá ní ìwọ náà máa lọ àlìjẹ́nà hàn kò sí fáwọn ìdí nìyẹn tó jẹ́ fáwọn kèfèrí ìgbà tó lọ́wọ́ ọba tó bá tọ́ka ná pé iná lẹ́wọ̀ wọ́n wà máa bẹ̀ lọ wípé yá laitani kuntu turaba. yá laitani kuntu. كنت ترابا ويقول الكافر يا ليتني كنت ترابا torí pé bọ́lá ń ṣe sin ọ̀rọ̀ àwọn ewúrẹ́ àwọn àgùntàn àwọn màálù àwọn ọ̀bọ àwọn ànàkì àwọn ajá ibi tọrọ wọn yóò kángun sí njọ náà ni pé ọlọ́run ní gbogbo yín ẹ dé rúpẹ́ ibi títí ń parí sínú ìgbà tọ́lọ́run bá wá júwe iná fún kèfèrí ọmọ nìyẹn pé inú iná yìí nìwọ rẹ lọ ó sì jẹ́mi náà dé. yawma yanzurul mar'u ma qaddamat yada. ọlọ́run nígbà tó ṣe wípé gbogbo ọmọ nìyẹn ni ó fojú ara rẹ̀ rí ní tó fọwọ́ ara rẹ̀ ṣe láyé. wa yaqulul kafiru ya laytani kuntu turaba. ọlọ́run ọba ní ọmọ nìyẹn kèfèrí tó bá rí iná báyìí. torí pé ọ̀rọ̀ àlìkìyàmọ̀ kọjá kéèyàn ó àpíl nǹkan mẹ́ta lọ́lọ́run fi fi rinlẹ̀ fún ọ àkọ́kọ́ ọlọ́run ọba yóò fún ọ ní àwòrán gbogbo bó o ṣe ṣe ó rí tó ra àwòrán ó dàgbà gẹ́gẹ́ bí ẹni tó wà nílé ẹjọ́ tó ń dì náà kó o ṣe nǹkan kan wọ́n bá gbé fídíò rẹ̀ jáde wọ́n gbé kájà wọ́n gbé dé kóòtù wọ́n ló ó ní ásídẹ́ǹtì spinal cord eegun ẹ̀yìn ẹ̀ lẹ́yìn ìgbà tó kówó nàìjíríà jẹ tán ìgbà tí wọ́n ní ó wá kóòtù wọ́n ní ara rẹ̀ ò yá ni wọ́n ẹ ṣàgbé wa bẹ́ẹ̀ kò wá lè rìn wọ́n ń gbé ní wọ́n léegun ẹ̀yìn ẹ̀ tí ó ti kán nígbà dájọ́ tán tán ṣèdájọ́ bẹ́ẹ̀ ni ọ̀dà àtúnṣùn dájọ́ síwájú kó sì máa lọ náà hòtẹ́ẹ̀lì ibi tó wá dé sí níbo ó dé bó ṣe wò hòtẹ́ẹ̀lì lọ́sọ̀ ọkọ̀ pàdánù wọ́n fẹ́ kírun à sẹ́ńtọ́ dálẹ́gùn ẹ̀yìn náà rí kò mọ̀ pé kámẹ́rà ń bẹ nínú yàrá tó wà kámẹ́rà yẹn gbé bẹ́ẹ̀ gbogbo tó dè mọ́rùn ó tú gbogbo ọ̀pá tó mú lọ́wọ́ filẹ̀ àwọn ń kírun sẹ́ni tó ẹ̀yìn ní orúkú dẹ̀mọ́ràn èyí ò ṣeé fi pamọ́ mọ́ o gbogbo ọmọ nàìjíríà ló ti rí yàn níjọ́ tí ó bá padà lọ kóòtù tẹ́ bá wá fìyẹn hàn jọ̀mọ́ sólè dìnáì tí yóò ní kì í so ọlọ́run yóò bá wa lò pẹ̀lú ìlànà yẹn yọmọ ya ń dòrò mẹ́rì ùpọ̀n kọ́dà mẹ́tì anọ́bọ̀ ó rí báyìí gbogbo bó ṣe ń ṣe ọlọ́run ẹ fi hàn. ويقول يا ويلتنا ما لهذا الكتاب. òbí kan yẹn kọ ìka kìtàbù lọ́gọ́rùn-ún. dúró màrún máa bá dámà sí ajá. nígbà tó ṣe wípé gbogbo ọmọ yìí ó máa rí fún rẹ báyìí nígbà tó wo fídíò. máa bá dámà sí ajá. fọwọ́ ara wa ṣe a máa rí ọ̀kan nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo ń ta ṣe yẹn wọ́n tún kọ sílẹ̀. كراما كاتبين يعلمون ما تفعلون àwọn màlàíkà ń bẹ gbámúgbámú lẹ́gbẹ̀ẹ́ uh, mi àti ẹ gbogbo bá a ṣe jókòó yìí wọ́n bẹ pẹ̀lú wa. lágbájá ọmọ alákó ń bẹ ń tafsir wọ́n kọ́ wọ́n mọ̀ kọ́ lẹ̀ wọ́n kọ́ innal màlàíkà yata'aqaban yata'aqabun àwọn mọ̀lẹ́kà tẹ rí yẹn wọ́n ń gbaṣẹ́ fúnra wọn ni táwọn kan bá ti dúró pẹ̀lú ẹ tó bá di pé òun wọ̀ tó bá ti lọ èmi ò tún dé ìyẹn ò bọ̀ di àsùnbà tó bá tún fẹ́ lẹ̀ èmi ò tún dé lójoojúmọ́ náà ń bẹ pẹ̀lú wa láyé mi ọlọ́ni máa yalfitu min qawlin illa ladayhi raqibun atid. máa yalfitu min qawlin illa ladayhi raqibun atid. kò sọ̀rọ̀ kan tí ó jáde lẹ́nu èmi àti ẹ àfẹ́yìntà bá fi sọ̀rọ̀ ọlọ́run báyìí. illa ladayhi raqibun atid. ìṣe ni wọ́n kọ́ sílẹ̀ àwọn màlẹ́kà ń bẹ tí wọ́n ń sọ wa tí wọ́n sì dúró ti wá wámúwámú gbogbo ẹ̀ ni wọ́n ń kọ sílẹ̀ wọ́n ń kọ́ ọ sílẹ̀ èyí ò ní ìlànà kejì tọ́lọ̀ wọn fi dì pẹ̀lú wa bó o bá ní ti èyí tó rí kò rí bẹ́ẹ̀ táwọn mẹ̀lẹ́kọ̀ ó parọ́ mọ́ ni wọ́n kọ́ ọ sílẹ̀ ọmọnìyàn yóò wá jọ ọmọnìyàn lójú pé àà mali hadal kitabi la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha. mali hadal kitabu la yughadiru. mali hadal kitabi la. يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ولهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك buka àhàdá. tọ́mọ nìyẹn bá rí àkọọ́lẹ̀ rẹ̀ tí wọ́n kọ táwọn mọ̀lẹ́kà kọ nípa àgbésí ayé bó o ṣe lò ó láti o ti bàlágà ọmọbìnrin ń gúnmú inú ẹ̀ ń dùn gọmọ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ ẹ̀sẹ̀ ọmọkùnrin sùn ọ̀dà ó náà ń ya wò ó rí pé bí irun kan ṣe mi ìsọmọdé nínú ilé mi ìsọmọdé ah. ọ̀ràn ti bẹ̀rẹ̀ nù gbogbo ẹ̀sẹ̀ tó bá ti ṣe pátá wọn kọ́ ó ti di fún ni wọ́n kọ́ sílẹ̀ tọmọnìyàn bá wá rí jọ pé dàlkìyàmà yóò máa sọ pé máàlẹ́ àdàlkì yóò ẹ̀ wá gbà mí irú ìwé wo ni irú ìwé yìí. láyò bá dèrò rọ̀tàn. ìwé tó ṣe wípé èyí tó kéré nínú nǹkan tí mo ṣe láyé ó kọ síbẹ̀. wọ́lá kẹ́bí rọ̀tà. èyí tó pọ̀ nínú nǹkan tí mo ṣe láyé kò fi kan lẹ̀ láì kọ́. ìlà àhàsọ̀ ha. gbogbo ẹ̀ pátá ló sí kalẹ̀ síbẹ̀. wàwá jájú máa mi ló ha ti rọ. gbogbo ntọ́mọnìyàn ṣe pátá lọ́mọnìyàn ó rí ní pípé nínú ìwé náà. wàlá yẹ́sùlẹ̀ mọ̀rọ̀ bùkà àdá. kí ni ibi tó fi rí bẹ́ẹ̀ ọlọ́run ò ní ṣàbòsí fẹ́ nìkan bọ́lọ̀n bá lọ́wọ́ wọ ná ìwọ náà wà kiri pé ọ̀tọ̀ sí náà ta ní ń dájọ́ tẹ́ àti ọ̀nà kejì nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ẹ̀ ní wípé ọlọ́run ọ̀yà ẹnu rẹ kó má sọ̀rọ̀ Àlìyàwó náà sí mọ́ aláàfúwá ìhìn. Ọlọ́run bá níjọ́ ta wí, a ní kí ẹnu rẹ ó pàdé níjọ́ náà. Ọwọ́ rẹ̀ wà á máa sọ gbogbo ohun tó fi ṣe pátá. Bí èyí tó rí òótọ́, èyí tá ara gan mọ̀ gbogbo aburú tó fọwọ́ rẹ sí ọwọ́ yìí ó máa sọ̀rọ̀ níjọ́ náà. wọ́n tẹ̀sẹ̀ àdó àrùjù lò. ẹsẹ̀ rẹ tó fi rìn lọ gbogbo bí aburú yóò máa jẹ́rìí pé bẹ́ẹ̀ ni kò sí rọ́ ń bẹ́ẹ̀. ṣé màá kà ní ọ̀hún yà kó ṣe bò. pẹ̀lú gbogbo téèyàn bá gbé ayé ṣe jàmáà bò ló ṣe fẹ́ lé. ìdájọ́ tọ́lọ́hún ẹ wo bí èèyàn ṣe pọ̀ tó bẹ̀rẹ̀ látòrí ẹni àkọ́kọ́ ẹni ìkẹyìn ó ti dé orí ẹni ìkẹyìn ṣé ẹ mọ̀ pé tẹ́ pé tiwa ni a rò pé ah kan tó dájọ́ nǹkan lẹ́nu mi fi sọ pé ìwájú òwúlẹ̀ àlùkìyà òun ti mọ̀ pé iṣẹ́ ẹ̀bùrú òun pọ̀ òun ò ní tòṣíwájú pé òun ò lọ tòṣẹ́yìn pátápátápátá the last end ọlọ́run dá tó kẹ́yìn òun ò lọ tó sẹ́yìn rẹ̀ pé gbogbo àti wọn bá fi dájọ́ dọ́dọ̀ tòun yóò ti rẹra ọlọ́ọ̀kan ní ìwọ ọ̀sán ojú ẹ̀ wò kó máa lọ́nà àlùjáde ọjọ́ ti lọ. wàmọ̀ mọ́tàn mi lùgù ǹjẹ́ ẹ máa àsìkò tó lọ́wọ́ fi dájọ́ gbogbo àsìkò tó lọ́wọ́ fi dá gbogbo ẹjọ́ yẹn láàrin ẹ̀yìn asiri sí mọ́gìrìbì ni lẹ́yìn asiri sí àsìkò tí mọ́gìrìbì bá wọlé gbogbo ẹ̀ báyà ló tó two hours gbogbo ẹ̀dá pátápátá lọ́lọ́run fi máa sọ pé sẹ̀rí òun lè ta ọba tó yára níbi ìṣèṣirò lọ́lọ́ nítorí èwo lẹ́jọ́ rẹ̀ rẹ̀ ó ti gbogbo ẹ̀ òní kò nídìí ẹjọ́ ọlọ́run ò ní ọ̀wọ̀ ẹ̀ níjẹ́ lọ́wọ́ mọ̀ wò pàkópàkó pàkó lọ́wọ́ mọ̀ wò iná lọ́wọ́ ìwọ ọba àlìjẹ́ náà ni ọ́ ìwọ èéṣe tó fi ṣe báyìí ọ̀nà méjì ni gbogbo pàtọ́lọ̀ ń bá ti bìyàn pé kí ló dé tó fi ṣe báyìí onítàn wò jìyà mọ́nú kíṣà òdìbà gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá bi léèrè pé kí ló dé tó fi ṣe báyìí ọlọ́run fẹ́ jẹ níyà ṣùgbọ́n gbogbo ẹni tí ọlọ́run bá ń àkọ́ra rẹ̀ tọ́lọ̀ bá sọ pé lámọ́ni ọmọ lámọ́ni ó ṣe báyìí láyé ó ṣàánú ẹ̀ òun ni ó sọ ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí àmọ́ mo yàn kò lẹ́bọ̀ o kó má ṣẹ̀bọ̀ mbẹ́ o. Lọ́lọ́run sọ pé ala ya an yushraka bihi wa ma duna dhalika alika Ọlọ́run ò ní foríjì gbogbo ẹni tó bá pàdé Ọlọ́run pẹ̀lú ẹbọ. Ṣùgbọ́n ẹni tó bá ṣe wípé ó padà níbi tó kù sí gẹ́gẹ́ bí ọmọ nìyàn tí ó sì tú bá ń bẹ̀ tó lọ pàdé ọlọ́run ọ̀nà méjì ni tọ́lọ́n bá fẹ́ jẹ́ níyà ọlọ́run ó máa bi léèrè pé kí ló dé tó fi ṣe báyìí tó sì tọrọ àforíjì tó fi jáde láyé tọ́lọ́n bá ti ń sọ pé èé ṣe ó fẹ́ jẹ́ níyà níyà ṣùgbọ́n tọ́lọ́n bá ti sọ pé lámọ̀rin á òkìrun lóòótọ́ ṣùgbọ́n ò ṣe báyìí sọ́ọ̀sọ́ pé ò ṣe ni ẹni tó dá ọ ní sọ pé ò ṣe òun tọ́lọ́n bá ti ń sọ pé o ṣe báyìí ìdá àkọ́rọ̀ra kà àlàdàlì tó bá ti ń sọ fún ọ tí ń fi rìnlẹ̀ fún ọ ó fẹ́ ṣàánú ẹ̀ ọlọ́run ní ṣùgbọ́n mo fẹ́ lọ láàmì lérí rẹ̀ ó dùn kó àlìjánná ó máa lọ́nà àlìjánná ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún ọ. májà àtọ́ náwó ká tó wà àlìjánná kọ́lọ́n kó foríjì wá kọ́lọ́n kó yọ́nú sí wa ká máa tọrọ àforíjì ní gbogbo gbà kù sí à ń níbi tá a kù sí ká tó lọ pàdé ọlọ́run wa ṣùgbọ́n má lọ kù síbi ẹbọ o a máa ń túnṣọ lásán túnṣọ má kù síbi ẹbọ o ẹni bá kù síbi ẹbọ tó lọ pàdé ọlọ́run ọlọ́run ò ní foríjì o tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba nílẹ̀ amla anna jahannama minal jinnati wan nar. الناس أجمعين لأملأن جهنم من الجنة والناس أجمعين ọlọ́run ní inú jahannama yẹn yóò kún kẹ́kẹ́ fún ìran ọmọnìyàn àti ìran àlùjànnú àjùmọ̀ín yàbá dáyà ẹ pọ̀ ìgbé alimtala àti pọ̀tàkùlù halimin mazid níṣẹ́ ni ó máa béèrè pé sótúkù sótúkù ọlọ́run máa kún ọ wá títí tí ọlọ́run ó fi mú ẹsẹ̀ rẹ̀ tí ó fi jàn lórí ó tún ọ ah. wà súnra kì nínú ó fi tí ì bá ṣe bẹ́ẹ̀ ni bọ́sà ń kó gbogbo ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ sì ni èmi àti ẹ aláìnínú náà o ànábì sọ bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam. anábì ní kò sí ẹnìkan nínú yín àyàfi kó láàyè inú náà kó sì láàyè inú àlìjẹ́nà. bó o bá ti wà àlìjẹ́nà ẹlòmíì ni ó rìpléṣì àyè rẹ tinú náà ò ní ọgbà píláàtì mọ́tì ẹ̀ <laughs> bó o bá sì ti wù wá ná tó o bá ti wọ ná àwa la lò ààyè rẹ ń insha Allah ta'ala jẹ́ wípé ẹ jẹ́ kéèyàn ó máa tọrọ àforíjì ní gbogbo ìgbà ìlàhí látùwà bíbò ní ìfàyínì mùkírùn bílẹ̀ ní kọ́ni káàdà mí ní mọ̀kẹ́rọ̀ bẹ́ẹ̀lẹ́dẹ́ kọ́díkàánà mi ní ìlú. kí ló rò pé ó ṣe tó ń jọ ọ́ lójú níwájú ọlọ́run. ìlàhí. wọ́n yóò ti sọ̀rọ̀ kan níjọ́ kan tó ti bà gbogbo ẹ̀ jẹ́. látùn á síbò ní bàyè ní. mọ̀kẹ́rọ̀ bẹ́ẹ̀lẹ́dẹ́ kọ́díkàánà mi ní. مقر بالذي قد كان من إلهي إلى الله بامي لا ọlọ́run dákun mọ́ jẹ̀mí fa torí pé mi tí mò ń sọ̀rọ̀. mo kírò bílẹ̀ sí kọ́dé kánà mi ni. mo kírò bílẹ̀ sí kọ́dé kánà mi èmi ò fọwọ́ pé mo máa. mùkérún bílẹ̀ ti kọ́de kan ní ní òkun eékùn kó ní ọmọ mọ̀nú ẹ̀ kó wá mọ ibi tó ń kú sí. mo jẹ́rìí bẹ́ẹ̀ níwájú ọlọ́run. wàá ní ìlà tó ń ìlà rọ̀jà yìí lé àpò ìkàyìn àbáwọ̀ táwa ó ń dàgbọ́ لعفوك إن عفوت وحسن ظني وما لي حيلة إلا رجائي kò ságbára tí mo ní kò sí ètò kan tí mo ní àyàfi pé mò ń sàrànà ka òkè ni. àforíjì ọlọ́run ọba àmójúkú ọlọ́run ni mo kì í ṣe wípé iṣẹ́ ọwọ́ kì í ṣe pé kì í ṣe pé bẹ̀rù ọlọ́nkan kì í ṣe mímọ̀ ẹ́ ṣe kan àfikọ́lọ̀ wọn bá kó gbà lọ́wọ́ gbogbo wa. ní abó ìka ìrìn àbọ̀ táwa rúṣìnà bọ̀ ni ní abó ìka ìrìn àbọ̀ táwa rúṣìnà bọ̀ ni. bá a ṣe gbúdọ̀ máa ronú gbogbo ìgbà nìyẹn kọ́lọ̀ ń kó foríjì wa kọ́lọ̀ ń kó yọ́nú sí wa kó fi àánú rẹ̀ kó fi bá wa lò torí pé ntọ́lọ̀ ń sọ kalẹ̀ iná ẹ̀ lágbọ́ yìí àwọn kan wọ̀ náà iná ló ń torí ẹ̀ dáhùn. àwọn ìdí nìyẹn tó fi jẹ́ pé mọ́ni àjà alùsùn náà wọlé jàmá a gbọ́dọ̀ máa fẹ́ nu sọ nìkan ọmọ àlìjẹ́nà ara ọlọ́run fún aláyè a máa ṣàdúrà ọlọ́run kó bá wa ṣe ní ọmọ àlìjẹ́nà. bẹ́ẹ̀ náà la àti rẹ nìkan ti ń bẹ láyé ká ní ọmọ náà ni sọ ọmọ tí ó lé lórí ni a abi Allah subhanahu wa ta'ala àtúbọ̀tán wa ọlọ́run tí kò parí sórí dáadáa. wa kullan naqussu alayka min anba'i rusuli ma nuthabbitu bihi fu'adak. wa kullan naqussu alayka min anba'i rusuli ma nuthabbitu bihi fu'adak. ọlọ́run bá ní wa kullan gbogbo àwọn ìtàn tá a ti sọ ṣáájú nínú súra ìtàn ìgbésí ayé anabi sọ́ọ́lì pẹ̀lú àwọn èèyàn rẹ̀ anabi hud pẹ̀lú àwọn èèyàn rẹ̀ firaun musa pẹ̀lú firaun gbogbo àwọn ìtàn tá a sọ kalẹ̀ yìí. wàá kú lẹ́nu. نقص عليه gbogbo ẹ̀ pátá làwọn ọlọ́run ọba là ń sọ àwọn ìtàn yìí fúnra ànábì. min amba irrusul. ìtàn àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó ti ṣáájú tiẹ̀ kí nìbí ta fi ń sọ fún wọn náà. mẹ́nu tàbí tóbi fuadak. kọ́kàn rẹ ó lè balẹ̀ ni báwọn ènìyàn rẹ bá ṣe nǹkan kan sí wọlé ní nígbà bá ti sọ̀tà àwọn tó ṣáájú ó ti mọ̀ pé wọ́n ṣerú ẹ̀ sáwọn tó ṣáájú náà ṣe sòrò àǹfààní tó ń bẹ níbi ká mọ̀tàn nìyẹn gbogbo ohun tó ṣẹlẹ̀ rí ẹ̀rí tẹ́lómi tí kankan bá ṣe tí bá ń bara jẹ́ tí bá ń bá a sọ̀rọ̀ wọ́n ó máa sọ àwọn tírú ẹ̀ náà ti ṣẹlẹ̀ sí rí ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lámọ̀rin tí ẹ tún ju eléyìí lọ kò torí ẹ̀ parẹ́ ó rí i pé ẹ̀mí ẹ tẹ̀síbítùl fúad ọkàn tiẹ̀ náà ó máa balẹ̀ àwọn eléèbó wọ́n ní there is love in sharing. Any problem shared eh, is solved. Gbogbo problem tó o bá ní tó o bá ti share rẹ̀ tẹ́lómi bá ti bọ̀ share rẹ̀ tó o ti gbó tó o dánìkan gbé sọ́kàn. Ìmọ̀ dá fi nǹkan sẹ́mi. Ìyẹn ló máa ń lèdì sí kéèyàn ó máa ronú a máa lébi sí kéèyàn ó máa dá ronú lọ títí títí títí ó bá rí pé depression ó bá dé tí depression bá ti ti dé gbogbo nǹkan ni ó máa ṣe ọ bó bá jókòó ah, bó lọ̀rọ̀ rẹ ṣe wá rí báyìí <clears throat> mú aṣọ ṣeré jáde lọ sí hospital ó rẹ ní títí ẹ ju tiẹ lọ ó rí i pé tó o bá máa padà ọ̀dà ọlọ́mọdúpẹ́ o lọ sí tẹ́ igbó tẹ́ tó ń sìn kò sí ó rí sọ tó o bá tiẹ̀ mẹ́ńtọ́ wà ń bẹ́ bó bá ti gùn sí kó o mà pé tọ́mọ èké lélẹ̀ àgbàlagbà lélẹ̀ ẹnu kó o lè dátọ̀ ọkùnrin àtobìnrin mọ̀ yàtọ̀ kó o sì lè dátọ̀ lówó àti mẹ̀kúnnù mọ̀ èyí náà wà sí i tí bá ń sọ ìtàn fún yàn kí ló ṣe wọ́ ẹ mọ̀ àgbàlagbà tó bá di pé wọ́n ń bọ́ sọ̀rọ̀ tó gbọ́ wọ́n á sọ ìtàn ara wọn fún ọ òṣìṣẹ́ ó rọ̀hún tó ń wò yìí ọmọ rẹ kú ọlọ́pàá rẹ òun tó ń wò yìí ogún ọmọ ló ń bì mẹ́ta ló kù bẹ́ẹ̀ òun ò tó rẹ̀ para wọn. ta ló wá lè mọ̀ wípé mẹ́ta ló kù nígbà tí òun wá ń òun wá ń yí nínú ọmọ ọmọ lẹ́yìn lọ́sẹ̀ sùúrù ìtàn kan náà sọ fún ọ yẹn lè nù fẹ́ bìtì bí ìfọ̀ àdá kọ́kànlélẹ́bàá ìdí nìyẹn tó fi jẹ́ wípé bí nǹkan kan bá gbóná lẹ́nu èèyàn kéèyàn lọ bá àwọn onímọ̀ wọ́n sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ fún ọ tó ti ṣẹlẹ̀ sọ́kàn àwọn ọkàn ó lè balẹ̀ lọ bá àwọn àgbàlagbà tí wọ́n lóye tí wọ́n wọ́n sọ fún ọ nínú ìlú táwọn wà yìí lọ ṣẹlẹ̀ ọkàn ó lè balẹ̀ nínú ìdí tá a fi máa ń pe àwọn èèyàn lọ síbi ìtàn nìyẹn ká lè mú pé kí lójú tiẹ̀ tì rí kí lójú ẹ rí tó ń sunkún ọmọ kú ìyàwó kú bọ́yọ̀kọ́ kú ìjọba ló parẹ́ níbi ayé tá a wà yìí àti rẹ ni tí ọmọ rẹ̀ kan tó ṣe aláìsí ìlú tó sì jìnnà ni wọ́n wá fẹ́ lọ wo bóyá wọ́n fẹ́ lọ gbókú ẹ̀ wá ni àbọ̀n sì fẹ́ sin síbẹ̀ nínú àwọn ọmọ ẹni yìí náà wọ́n tún ní káwọn bíi méjì kán tẹ̀lé àwọn tí ó lọ kí wọ́n lọ wò ó lọ́hùn wọ́n tún ní accident àwọn méjì náà tó kù ọmọ ìyá kan náà ẹnìkan ló kú tí àwọn kan tó fẹ́ lọ wò àwọn yẹn tún ní accident wọn ó dọ̀wọ́n mélòó ó di mẹ́ta ìyá yẹn ń bẹ láyé dì sí kó lọ́n bá a ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ tí nǹkan kan ọ̀rùn mi bá gbọ́yùn náà ó tó jókòó rẹ̀ jẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala àdánwò tí wọ́n bá yí mọ́ ni wá jẹ́ ọlọ́run má tààrí ẹ̀ sí wọ́n. èèyàn ti sọ pé ọlọ́run dá mi wò áà ah, ó lè wù sáǹdẹ̀ kọ́lọ́run kò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọlọ́run bá ní à ń sọ àwọn ìtàn yìí fúnra ànábì nínú àwọn alihikima alihikamu fi sárdìl kìsọ àwọn ọgbọ́n tí ń bẹ níbi ìmọ̀ lo ìtàn láti fi báwọn èèyàn sọ̀rọ̀ minal wasaili tarbawiya kódà nínú ọ̀nà tí yàrá fi máa ń ká wọn ọmọ lẹ́kọ̀ọ́ oníkéyàn sọ̀tàn fún wọn ẹ rí i pé gbàtà wà ní kéékèèké a sì tún wà ní kéékèèké náà lẹ́gbẹ̀ẹ́ àwọn àgbàlagbà o torí pé bọ́ọ̀lù ọmọdé oṣù mẹ́kúmà tó wà ní kéékèèké lẹ́gbẹ̀ẹ́ àwọn tóbi kí ni ọ̀nà bá wọn ọmọ ike náà sì ni wá nọ́mbà tá a sì tún kéré tún ju báyìí lọ tẹlifíṣàn ò pọ̀ báyìí gbèlèǹtà ṣe fóònù bọ́bá ti wá di alẹ́ eléyìí wọn ò fi pè dàn fáwa bọ́bá ti di alẹ́ tó sùpá bá yọ tó bá jẹ́ àwọn àyà mọ̀lẹ́bíyò àwọn ìyá àgbààgbà kan máa bẹ ládùúgbò wọn wàá pe oníkálukú ọkọ ọmọ rẹ̀ jáde ara iye kìnnìkan ara oníkálukú ọkọ ọmọ rẹ̀ jáde Awa sójú àgbàrá níta àtẹ̀mí. àwọn ìyá yìí wọ́n wàá máa sọ ìtàn àbí kí wọ́n pa àlọ́ nígbà máa wá parí ẹ̀ tí wọ́n wà máa bí alẹ́ rẹ̀ ẹ̀kọ́ wo ni n ta sọ ìkọ́ wa èmi ó kọ́ wa ká má sojú kòkòrò ṣe é ti gbọ́ báyẹn ẹ má sojú kòkòrò tẹlifíṣàn jẹ́ ẹ wo nínú àwọn ọ̀nà tá a fi ń kẹ́kọ̀ọ́ nígbà yẹn àwọn nǹkan tó retain ni social values nígbà náà ìwọ ọmọlúwàbí tẹ bá gbọ́ mi tán ó kọ́ wa pé o ọkọ yẹrìbó tó ṣe ń bẹ̀ yẹn ojú kòkòrò lójó ṣe kí ni o lójó kí ó kù kánbó ẹ̀rọ bàbá wa kí ó kù kánbó ẹ̀ fóònù ọ̀jẹ́ ẹ̀ sì rí dáadáa nínú ẹ̀ dáadáa wo lẹ rí níbẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ìtàn ní means of socialization means of impacting knowledge and wisdom bí o wá sí yẹn mọ́ ìwọ bàbá àbíyà nínú ilé ẹ ti ẹ fi dọkàn lẹ nígbà yẹn bá kí alukur'an fáwọn ọmọ yín ẹ tu fún wọn. e ka fún wọn ẹ fún wọn àwọn ìtàn bẹ nínú alukur'an ẹ fún wọn Musa àti Firaun ẹkọ kún bẹrẹ gẹdẹ ìtàn anabi sọ́ọ́lì àtàwọn èèyàn ẹ̀ ìtàn kún bẹ̀rẹ̀ Nuhu àtìyàwó ẹ̀ ìtàn anabi Lut àtìyàwó ẹ̀ ìtàn anabi nu gbogbo àwọn yẹn fi báwọn ọmọ kì í ṣe pé dandan ni kẹ́ ẹ máa gbé iPhones lé wọn lọ́wọ́ ẹ̀ ń ba tiwọn jẹ́ nínú súnà ìtakùnbẹ̀ bẹ́ẹ̀ bá wà lọ gbé eyín tán àwọn ìrírí tẹ̀yìn náà ti ní láyé ẹ fi bá àwọn ọmọ tẹ ẹbí sọ̀rọ̀ ìwọ tó jókòó yìí sùn wọn ló wọn kẹ mú wọlé ìwé wa ọgbà sanwó waec sanwó neco o tún sanwó naptep o tún gbowó o ti béèrè tí mo ti ń kó fún ọ ṣùgbọ́n gbàtà wa wà bíi tiẹ̀ àwa ló ń ṣe bírí sókè ni kátó orowó yẹn sàn. bó o bá ń bá a sọ báwọn ọpọlọ rẹ náà mọ̀ sí i dúpẹ́ ẹ má ṣì opportunity ẹ má ṣì lò àwọn tó bí yín kì í ṣe bí ẹ̀yin ṣe ń lo iná ṣe ló ń gbà tiwọn wọ́n forí jágbó jágbó jágbó jágbó jágbó kódà ẹlòmíì ṣe lébìrà kó tó débi tó dé sọ tiẹ̀ fọmọ tó bí. bàbá rẹ tó ń wò yìí òun rẹ rẹ́ni ò tí ní béèrè bàtà táwọn àti ẹ̀mọ́ wọ bàtà gbogbo ẹsẹ̀ ló ní ọmọ tí ń bẹ níbi títí kejì síríìtì kejì ọ̀kadà ni ó gbé lọ ni ó ọ̀kadà ni ni ọ̀kadà kò yóò fẹ́ẹ̀ tó gun mẹ́lì tábà yìí títí ti sukùl dé wọ́n tún lọ kó tíjà wọ́n tún lọ kó táwọn òbí wọn síbẹ̀síbẹ̀ ń tọ́lọ ní yóò jẹyàn wọ́n padà jẹyàn ẹ̀yin gbogbo facilities lọ́wọ́ á wà fún yín gbogbo òwe tẹ́ lò gbogbo ohun tẹ́ lò ọkọ̀ ni wọ́n tún fi gbé ọ lọ sukùl wọ́n tún fẹ́ síbẹ̀síbẹ̀ wọ́n tún wà serious wàlámù àrọ̀ في عيوب الناس عيبا كحب القادرين على tàmámi. gbogbo ẹ̀yin ọmọ tẹ ráǹfààní bẹ́ẹ̀ ẹ lò dáadáa yóò padà di àbámọ̀ tó bá dọ̀la bí ẹ mọ̀ pé ní téèyàn ò ní àṣẹ́sì sí tó bá dijọ́ iwájú ìwọ̀n ló lè dùn yẹn mọ́ pé èmi wò kúkú tọ́ mi wò kúkú rán mi lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n tó rí i pé wọ́n tán ọ ìwọ lò serious èyí ò ní máa dùn yàtọ̀ pé àìsàn máa wo èmi náà láǹfààní nǹkan yẹn o èmi ni mi ò serious ọlọ́run ní sọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀. ọlọ́run ọba ni à ń sọ ìtàn yìí fún rẹ ànábì. mẹ́nu tẹ́bí tún bí ìfù ẹ̀ẹ́dẹ́. kọ́kàn rẹ ànábì lè balẹ̀ ni. wàjà ẹ̀kẹ́ fi hádìhì lḥàkọ̀. lórí oṣù mọ̀ dẹ́tí gbọ́ fi hádìhì fi hádìhì lkísọ̀. yóò máa dẹ́tí gbọ́ látara àwọn àtàtà ń sọ fún ọ àlàákù òdodo ó máa jáde nínú àwọn àṣà yẹn wọ́n mọ èyí lọ́dún wá sí ó máa rí mú ń bẹ̀ wá sí kẹrọ nílùú ni. ìrántí téèyàn fi dá ọlọ́mọ yóò máa jáde nínú àwọn àṣà àwọn ẹni tó ṣáájú fún gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́. wàkúlì lẹ́dínà láàyò mínú nàámàlú nàálà màkánà ti kún. اعملوا على مكانتكم إنا عاملون. ọlọ́ni rẹ̀ ànábì kò sí bá a ṣe wí tó ẹni tí ò ní gbọ́ kò ní gbọ́ bẹ́ẹ̀ sọ gbogbo òtàn látòkè délẹ̀ yóò sọ fún mi ayé ìgbà yẹn nìyẹn yóò dànù ọlọ́nira ànábì sọ fún wọn lilladhina la yu'minu àwọn tí wọn ò gbọ́ Ọlọ́run ọba gbọ́ tí gbogbo àlàyé ọ̀rọ̀ Ọlọ́run tí kò yé wọn tí wọn ò ná ní ẹ̀ ọlọ́nira ànábì sọ fún wọn. ẹ máa lo alámàkà láti kún. ẹ máa ṣe ń tẹ bá fẹ́ ọlọ́run gan ò ní yín lò. ẹ máa lo alámàkà láti kún gbogbo tó bá wù yín ni ẹ jẹun tó bá wù yín ẹ mu tó bá wù yín ẹ tó bá wù yín ẹ pàdé ọlọ́run. ṣé ẹ mọ̀ bá ti débẹ̀ ọmọ sì lákàkún lọ́dọ̀ òbí ọ̀sẹ̀ òbí ọ̀dàdọ̀bálẹ̀ fúnlẹ́gbàá ọmọ yẹn sì lákàkún lọ́dọ̀ òfin o tó bá tó àsìkò kan náà bàbá alágbá ẹ̀ fi ẹ̀ bá wúmọ́ ẹ̀ fi ilẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti dojú ẹ̀ gbà ó ń bẹ lára ẹ̀ ọ̀ ń bá a lọ náà nù yóò pè nǹkan tó yẹ kó jìyà kò sẹ́jọ́ náà ẹ̀ fi ilẹ̀ téèyàn bá ti bọ́ọ̀rọ̀ rẹ̀ débẹ̀ àwọn obìnrin ìgbà míì wọn a máa ẹ ọkọ àwọn wàhálà rẹ ti pọ̀ jù bẹ́ẹ̀ bá ń lọ níbo ló ń lọ ìgbà wo ló dé lọ ta ní bọ́ sọ̀rọ̀ ń bẹ̀ ọ́ ìfẹ́ nìyí ìfẹ́ ni òbí ká ló ń lọ kí àwọn fámìlì ń ìṣẹ́jú ìṣẹ́jú lọ́kọ̀ òun pé ǹjẹ́ wo lóde ǹjẹ́ wo lóde ǹjẹ́ wo lóde ẹ irú nǹkan yóò dáa ṣé kò fẹ́ kó máa lọ kí àwọn fámìlì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run obìnrin mi ń bẹ gan ọkùnrin máa ń fẹ́ kó travel mi máa ń fẹ́ kó travel tó bá ní màá dé lóṣù tí ń bọ̀ kó o fara mọ́ wọn bàbá lóṣù mẹ́ta lọ́hùn gan ó dà tiẹ̀ fara mọ́ wọn obìnrin kan tó gbọ́kọ tó bá ti jáde níbẹ̀ kó alihamudulilayi ìwọ wa lọ òtí ìlú ọjọ́ méjì ọkọ ti ń pè ọ̀pẹ́jọ́ wo ló dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó nífẹ̀ẹ́ rẹ nì àwọn kèfèrí àwọn tí ò gbọ́tọ̀ ọlọ́run ọlọ́run ọba ni rímàlù àlàmàkà náà ti kú ẹ máa ṣe ń tó wù yín. iná mi lù ú. àwa náà ọwọ́ ọlọ́run náà á ṣe tiwa o ẹ máa ṣe tó wù yín o ṣùgbọ́n àwa náà ń ṣe tiwa o á jẹ̀mọ́ táwa ló lè rórí rù ú ìpàdé rẹ̀ pẹ̀lú ọlọ́run ọlọ́mọ tẹ̀mí sí wa. wà ń tẹ́fìrù iná mú tẹ́fìrù. wà ń tẹ́fìrù iná mú tẹ́fìrù. ọlọ́ni ẹ máa retí ẹ máa retí ìtọ́lọ́run ó fi bá yín lò. iná mú tẹ́fìrù. àwa náà ń retí yín ẹ̀ ń bọ̀ wá bá wa. wàlíláhi wa ibùsàmà wa ti wà lárú. gbogbo ohun tí ń jẹ́ kọ̀ọ̀kan sánmà gbogbo tó pamọ́ nínú sánmà àti gbogbo tó pamọ́ nínú ilẹ̀ pátá kedere ni lọ́dọ̀ ọlọ́run. wa ilayhi yurja'ul amru kullu. gbogbo àlámọ̀rí pátá ọ̀dọ̀ ọlọ́run ni gbogbo ẹ̀ ń padà bọ̀. wà á fa àbúdáhù. ìrẹ́ ànábì ọlọ́run ọba rẹ̀ nìkan ni kó máa sìn má sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run. wa tawakkal alayhi. kó o sì gbára lé ọlọ́run ọba rẹ̀ ní ti pátápátá àtàwákùl náà nau'un minal ibada ọlọ́run wá tuntun sọ dikirul khas ba'da al'am tọ́lọ́run bá ní fa'budu ọlọ́run ọba rẹ nìkan ni ó máa ń sin ìjọsìn ó ti kó tawakul sínú ọlọ́run wá fẹ́ ká mọ pàtàkì kéèyàn ó bọ́ lọ́n dúró béèyàn bá ń sin lọ́n tí ò bá tún bọ́ lọ́n dúró kò ní í lè sin lọ́n bó ti tọ́ àti ṣe èyàn bọ̀ lọ́wọ́ ọba dúró watawakkal alayhi. watawakkal alayhi. ọlọ́wọ́n ọba ní gbàràlẹ̀ ọlọ́wọ́n ọba rẹ̀. wa ma rabbuka bi ghafilin amma ta'malun. ọlọ́wọ́n ọba rẹ̀ kì í ṣàìmọ̀ kan kì í ṣẹni tí nǹkan ò yé amma ta'malun. lórí gbogbo ntẹ́nìkọ̀ọ̀kan yìí ń ṣe níṣẹ́ kedere lọ́dọ̀ ọlọ́run ó rí gbogbo ohun tá à ń ṣe pátá ó sì mọ̀ ìmọ̀ ọlọ́run ọba kẹnu kọjá wípé ẹ má rọ ẹ̀dá àtẹ́ǹtì sẹ́ni kankan tó àtẹ́ǹtì ẹlòmíràn o gbogbo yín náà ẹ̀kan ọlọ́run àtẹ́ǹtì gbogbo yín lẹ́ẹ̀kan náà kò dojúrú mọ́ lọ kò dojúrú mọ́ lọ́wọ́ gbogbo àdúrà tẹ̀ ṣe with different languages ọlọ́run gbọ́ kí wá ṣe tẹ ẹ sọ síta nìkan ìtẹ́ tún ń rò lọ́kàn ó tún rí ìgbà míì téèyàn bá jáde tó bá wo àwọn èèyàn tó pọ̀ báyà bí èèyàn wà láàrin ọjà kan táwọn èèyàn pọ̀ ìtì máa wá sẹ́mi èèyàn ni gbogbo àwọn èèyàn náà ó sì jẹun báyìí gbogbo wọn náà ó sì jẹun ọlọ́run ní bọ̀ yẹn ẹ wo kìnìún nínú gbó ara rẹ̀ ó sì mọ yóò mọ dán kò sì lè má jẹun lójúmọ́ ẹran kan ó sì rìn túláàsì yóò sì rìn torí pé kìnìún wà á pa ẹran kan bíi kó sìnrìn bíi kẹyẹ kan tètè jábọ́ lórí yóò jẹ ọjọun ìwọ lọ ra kìnìún kó gbé sínú ilé kọ mọ bọ bọ fún ọdún kan tó o bá jẹ ní tó o fúnra rẹ ọ jẹ gbèsè síbẹ̀ ẹja lẹ́yìn sì fẹ́ ń pariwo yìí ẹja ẹ tún ta o bísínẹ́sì lẹ́bẹ̀ẹ́ fi ṣe o ìbọn lẹ́ ń pa ẹja ah, ìdúró ẹ̀ràn mi lè mọ̀ ṣé bá dìyẹ lẹ́ ń sìn pọ́tìrì wọn ni àwọn adìyẹ yìí kí n sá tètè tà wọ́n ṣé torí kọ́lọ́wọ́n tà wá ló fi ń bọ́ àwa ni ẹ lọ sínú omi ẹja míì ju omi tá a wà yìí lọ yóò sì jẹun yóò yò inna Allah huwa razzaq lórí kò wọ́tí lọ ibi tó ń kálukú bá fọ lọ́wọ́ bá rẹ̀ sí ibẹ̀ náà lọ́lọ́wọ́ bọ́ lọ́wọ́ ṣe bá lómi ẹ̀ ọba abọ́ni dání adánibọ́ni lọ́lọ́wọ́ abi Allah subhanahu wa kọlọ mọ fi wálẹ o kọlọ kò dúró ti wá. wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. insha allah ta'ala a dá dúró níbi tí a dé yìí láti gba ìwọ̀nba ìbéèrè nítorí pọ́jọ́ ti lọ. pẹ̀lú ògo ọlọ́run lọ́la tí ọlọ́run kó síwájú ọ̀la lọ lórí dáadáa a wọnú sóràtú yusuf sóràtú yusuf yusuf lọ́lọ́run pé kí ṣe joseph o a ṣàlàyé bó ṣe dojúrú a ṣàlàyé torí pé ṣe rí dialect bóńkálukú ṣe máa ń sọ̀rọ̀ ó máa ń reflect lórí bóńkálukú ṣe máa ń pín nǹkan òyìnbó kí ni máa ń pèlè wọn ò ní table abẹ́ẹ̀kọ́ wọn ò ní table Yorùbá sọ pé tábìlì ṣe àwọn pé tébù àwọn òyìnbó wọ́n lè pe consonant méjì tó bá wà papọ̀ òyìnbó pè Yorùbá tí consonant kan bá wà fáwẹ́lì gbúdọ̀ tẹ̀lé Yorùbá ò lè pe consonant méjì papọ̀ ìdí nìyẹn sọ pé tébù Yorùbá wà á tu ká tábìlì tábìlì sùmọ́kà ní kí yorùbá yọ pé tébù b àti l kí ni kọ́nsọ́nàǹtì ni yorùbá ò lè pe méjèèjì papọ̀ báyìí níbàámu sí bọ́ọ̀lù ọ̀sẹ̀ dá wa ìdí yẹn pé yorùbá ò tún pè àwọn àtàmì ìlú tún dé pé police wọn ni no please don't call it police call it place yorùbá po police bẹ́ẹ̀ sì ni nínú èdè nínú èdè ẹni tó bá wọnú èdè dáadáa ẹnìkan sọ pé police ọ̀wá fi ń rẹ́rìn no ó ń communicate tó bá wà láàárín àwọn tó jẹ́ elédè no òun ò ní sọ pé ó ṣe mistake torí pé bó ṣe lè pè ló pè yẹn ìmọ̀ sọ pé mo fẹ́ so èbó bẹ́ẹ̀ bó ṣe ń sọ náà ó ń mìíràn ìran kan ni nínú ìmúnilẹ́rú lọ gbà yẹn ní tí sọ fún ọ lọ́dọ̀ àwọn onímọ̀ linguistics yẹn because òun fọ̀ sí ara ẹ láti ṣe ní tí èsì àdámọ̀ rẹ̀. and I saw I saw the place àwọn àròpọ̀ sọ pé please dì ní. àyàfẹ́ tó bá lọ ṣe takhasus tó specialize lórí English òun mọ̀ pé òun specialize ń ṣùgbọ́n other people speaking English tó pé police àti mọ̀ntàn sọ. So bẹ́yàn bá jáde lágbàáyé jọmọ àìjáde nígbà àwọn yàrá mu ẹ lọ mọ owó tí Indian tó bá ń sọ English ẹ wo ti Pakistani tó bá ń sọ English English America ó yàtọ̀ sí ti British sọ́dọ̀ àgọ́nà kí ló ń jẹ́ àgọ́nà spẹ́ẹ̀lì tún yàtọ̀ gbogbo àwọn nǹkan yìí àìjáde ẹlòmíràn àfẹ́ máa darẹ̀ láàmú láti sọ bí èèbó yọ wàá máa dààmú takaluf tí wọ́n máa làágùn kí ló le tó báyìí sọ bó ṣe ràn án lọ́rùn Yusufu ó di Joseph àwọn ìran kan nínú èèyàn tí wọ́n bá fẹ́ pe yí jẹ́ ni wọ́n fi pè jẹ́ ni wọ́n fi pè ìyẹn ló padà bí Jesus yàsú ẹ̀ńsá olókọ kò kó kò pé méjì ó kọ tọ́lọ̀ ti ń jẹnu ẹ̀ńsá ni. táwọn míì bá fẹ́ sọ èdè wọ́n máa ń sọ ọ̀rọ̀ di àtoríkòdì ẹ̀ńsá fẹ́ mọ̀ pé yá ló parí ẹ̀ ntọ́ bá parí ọ̀rọ̀ làwọn fi máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn ò fi ṣe ká báwọn tí wọ́n ṣe rí nìyẹn wọ́n yàsú ẹ̀ ọ̀nà ẹ̀ńsá yàsú ọ̀nà ń pè ẹ̀ńsá ṣé ẹ mọ̀ pé yá ló parí sí ló bẹ̀rẹ̀ àyìn ló bẹ̀rẹ̀ lárúbáwá yẹs àwọn arẹ́gbẹ́mọ̀ àwọn lárúbáwá tán bá ń lẹ̀ yasu'u àtàjẹ́ kristian ní ọmọ ń pè ẹ lọ bí wọ́n lè yasu'u bímọ Maryam yasu'u ló pè ṣé wàá mọ̀ wípé yá àwọn tí wọ́n fẹ́ pè yá yẹn náà sọ di jẹ́ jesu'u jesu'u ọwọ́ àti jesus tí ò bá tiẹ̀ wá dàrú jẹ́ẹ́rù àwọn túlẹ̀ ń tiwọn. ọ̀yìnsánì eléyìí tá à ń sọ ibi pé torípa jẹ́ mùsùlùmí o ẹni tó bá mọ ìmọ̀ nípa ilmul istikok etymology nù yín kò challenge mi kó ní tí mò ń sọ rí bẹ́ẹ̀ ẹ dá fi ọ̀rọ̀ tó ní oríkèwé dá filẹ̀ jáde ẹ̀kọ́ táwọn alọ́kọ́ ni wá sọ fún mi pé tí mò ń sọ rí professor ọ̀nà ìbò jáde fọwọ́ sọ kò sí ẹ̀ tó bẹ́ẹ̀ kò lè sọ so wà á kàdà ìdí ìjọba jẹ́ ọlọ́run ṣàánú wa pẹ̀lú islam islam ò dojúrú mà wá lọ́wọ́ ọpẹ́ ní fọlọ́run o so inṣàlá ọ̀rọ̀ ànábì yusuf yusuf ni kì í ṣe joseph yusuf ó kọ tí ń jẹ́ nìyẹn so abẹ́ Allah subhanahu wa ta'ala kó sọ wájú ọ̀la lọ á wọnú súratu yusuf bi idhnillahi ta'ala ká má gbàgbé ìdásítọ̀ ọlọ́run nípasẹ̀ masjid wa zero five one nine nine three four four five nine gt bank Darus Sunnah Islamic Foundation Mosque lẹ́ẹ̀kan sí zero five one nine nine three four four five nine gt bank ọlọ́run kí kó bọ̀ wá láti rí ẹja mọ̀ sọ wípé owó kan kéré o gbọ̀ntọ́lọ́run bá fún wa lágbára ẹ̀jẹ̀ ká fi dá sí i oníbèrè béèrè wípé obìnrin tó lóyún ó bọ́ kò lè gba àwẹ̀ lẹ́sìn ó bọ́ àwọn èèyàn ni. àwọn ọjọ́ tí nà obìnrin tó lóyún ó bọ́ aláwẹ̀ lẹ́sìn ṣùgbọ́n àwọn àwẹ̀ tó jẹ kò rí àwọn kò bọ́ àwọn èèyàn tán ní last year but lọ́dún yìí ó lè gbà àwẹ̀ ṣé fídíà èyí tí ò parí lèsì yẹn ṣe kọ́ complete ẹ̀ bẹ́ẹ̀ náà ni fídíà tó parí bó dẹ̀ yẹ pé fídíà ṣe parí èèyàn lè gbogbo àwẹ̀ téèyàn jẹ èèyàn lè dáná oúnjẹ oníjọ kan káwọn èèyàn iye òǹkà àwọn èèyàn kó dẹ̀ jẹ́ ó jẹ́ àwẹ̀ fifty nsìn dáná oúnjẹ àwọn èèyàn fifty jọ kàkà jẹ ọ̀parí náà oúnjẹ tí ó yọ àwọn èèyàn ni o kì ṣe oúnjẹ o ìjà alákọ̀wé níbi slice búrẹ́dì kan àti àfibọ́tà ara lórí ẹ̀yọ èso ìpanu nìyẹn o oúnjẹ tí ó yọ géńdé téèyàn ó jẹ lájẹ yó ó ní oúnjẹ alájẹ yó tó bá ti lè bá àwọn èèyàn so o ti ṣe fídíò yẹn ọdún yìí tó lè gbà wẹ̀ gbà wẹ̀ lọ. èyí tó kù yẹn kò ṣe fídíà insha allah wọ́n ní ẹni tí wọ́n ní kó máa ẹni tí wọ́n ní kó máa kó owó ṣé ó lè sáré lò ó so kó padà dá dá padà ó léwu o torí pé tó o bá lọ lò báwọn bàtà bá padà béèrè tó o bá rí dá padà ó léwu ṣé ẹni tó ń pè ní àlùwàdí à kan kówó kan sí yàn gbàfi pamọ́ kíìpù ẹ̀ ìyẹn gbọ́dọ̀ mú lò ń bẹ̀ bá ti kó fún ẹ náà ni kò kó sílẹ̀. tó bá wá jẹ́ wípé ó wá dójú ẹ̀ bùkátà ó béèrè pé kó o múlò mẹ́ ó gbà yọ̀ǹda lọ́wọ́ ọmọ tó kó sí ọ lọ́wọ́ o mo fẹ́ mú iye báyìí pẹ̀lú ògbó ọlọ́run á sì dà padà. ṣùgbọ́n wàhálà sábà máa ń ṣẹlẹ̀ púpọ̀ èyí ò dá níbi owó o ṣe ń délé àwọn kan ti wá ń mo rí i pé wọ́n kó fún yín ní wọ́n sá sí bẹ́ẹ̀ ni èló fifty thousand ẹ̀dá ẹ̀bùn mi láti rí twenty thousand bẹ́ẹ̀ kó tó di pé wọ́n gbà nígbà Ramadan ṣáàlà máa dá padà ẹnìkan gba twenty ẹnìkan wá gba ten wọ́n sá òkú ẹ̀ tán Ramadan ọ̀ wá tí ì pé bùkátà wa béèrè fún pé wọ́n fẹ́ lówó ní mọ́tàlásì mọ́jọ́ yọ̀ lẹ́nu àwọn tí wọ́n já owó ńlọ́wọ́ ẹ̀gàn ló mọ̀ níbo ẹ kówó sí. Si sọ ma pé o oh, ní fẹ́ sọ pé àwọn ni wọ́n gbà àkókò ẹ̀ àwọn náà ni ó dẹ̀ máa sọ nǹkan yẹn sọ fún wọn wípé ẹ lọ bá àwọn àjàmọ́ táwọn àjàmọ́ bá ti yọ̀ǹda pé àyàfi ìgbà míì ń bẹ èèyàn lè yẹ ẹlòmíì pẹ̀lú àníyàn pé bí ò bá dá padà máa dáwọ́ yẹn padà èyí pẹ́ da lábùkù nígbà tí wọ́n bá fi owó kan tí wọ́n entrust yẹ pẹ̀lú owó ọwọ́ àdìjọ́ tán fẹ́ gbà ọwọ́ à ń ṣàròyé ní máa ń sọ èèyàn dára bùkún ní sì máa ń jẹ́ káwọn èèyàn lose trust nínú èèyàn sọkọlọ́n kò ṣe àná bákan náà oníbèrè kan béèrè wípé wọ́n ní ẹnìkan béèrè wípé ṣé ó dàbí ẹni pé contradiction ọ̀rọ̀ tí ó bẹ takora wọn ó ń bẹnu alukur'an karim kọlẹ iyadu billah wípé mọlẹka mélòó ni ó wá bá ìyá anabi Ìsá nígbà tí wọn fẹ́ bí wọn ní ká sọ pé o oh, one angel quran nineteen nineteen yẹn ní suratu Maryam wípé several angels àwọn mọ̀lẹ́kà tó pọ̀ ìyẹn suratu ali imran can you explain properly explain this to me sir okay inshallah alukurani kò rújú ní tí máa ń tẹ̀lé ni pé àwọn tí ò mọ tí wọn ò ní mọ á sọ nísìnyí o inshallah torí pé ẹni tó béèrè béèrè ó fẹ́ mọ̀ ni. wọ́n ní kí islam sọ lórí dídá abẹ́ fún ọmọ obìnrin ọkùnrin àti obìnrin ṣé mọ̀lẹ́kà ní jẹ́ rọ̀kìbù àti àtìd mọ̀lẹ́kà kọ́ ló ń jẹ́ ìròyìn ni ọlọ́run fi ròyìn àwọn ni ni ká islam fún àǹfààní tó ọmọbìnrin èyí tó ká fún wọn kódà náà àwọn ó ń bẹ́ẹ̀ ni wọ́n tí wọ́n ní súnà ni ní sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n gbogbo wọn náà ni wọ́n fẹnu kò wípé ká dábẹ́ fún ọmọbìnrin nígbà tí ọkàn wa bá balẹ̀ wípé ẹni tó fẹ́ bá wa dá abẹ́ ọmọbìnrin ẹni tó máa bẹ́ẹ̀ dá ni nítòbìnrin torí wípé mistake lè wáyé níbi dídábẹ́ ọkùnrin kó má ní effect wọ́n lè dábẹ́ ọkùnrin míì tó pé bí ẹnu sòó sọ́nsọ́. So lábẹ́ rẹ̀ ó ṣe rí kò bá àṣẹnu bí ẹnu ìṣó kò bá àṣẹnu bí ẹnu ámà kó sáti rí jẹ́ṣe. wọ́n lè ṣe mistake dídábẹ́ ọkùnrin kó wọ́ mistake lè ṣẹlẹ̀ mbẹ́ ṣùgbọ́n mistake ò gbọdọ̀ ṣẹlẹ̀ dídábẹ́ obìnrin. ìdí nìyẹn tẹ́pọ̀ àwọn afọ àsọ pé tá a bá fẹ́ dá abẹ́ ọmọ obìnrin èyí tó dáa òun náà ní pé kó jẹ́ pé expert tó mọ bó ṣe ń dábẹ́ obìnrin tí a bá fọkàn balẹ̀ lórí ẹni tó lòun dábẹ́ ọmọ obìnrin ká má jẹ́ ó dá àwọn onímọ̀ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ nínú Islam ló wà ká ọmọ obìnrin ní tí wọ́n ń sọ lónìí tó ń pè ní genital mutilation ìyẹn náà ń pè ní alimufla ìyẹn kọ́ là ń ṣe o female circumcision ni kì í ṣe genital mutilation ẹnu wípé àwọn èèyàn tó bá fẹ́ ba nǹkan jẹ́ ó ti ní ahọ́n tí wọ́n fi pè ta ló nífẹ̀ẹ́ kan mutilate òun nígbà bá sọ pé genital mutilation ta ni òní sáfún sùmọ́tẹ́ bá ní female circumcision ṣèbí wọ́n ń ṣe tẹ́lẹ̀ so látara di eléyìí ìpayà tá a lè ní òun náà ni pé kẹ́nìkan mọ́kàn kábẹ́ bọ ìdí ọmọ obìnrin kan ṣẹ̀ṣẹ̀ kú ṣe síbẹ̀ wọ́n mutilate ẹni yẹn èyí ò dáa tọkàn rẹ ò bá ti balẹ̀ fọmọbìnrin rẹ lẹ̀ ṣùgbọ́n ọmọkùnrin ọ̀ abẹ́rẹ́ yìí sílẹ̀ ni wọ́n dà ọ́ lọ síìtì wọn bọ̀ dáńbẹ́ wọn ó sì rọrùn tó bá dẹ̀ ti rẹ́ni tó jẹ́ expert náà bó ti jẹ́ pé nínú òfin nàìjíríà wọ́n ní kò lẹ́tọ̀ kódà ó lè lọ ẹ̀wọ̀n tó bá dábẹ́ fún ọmọ obìnrin nínú òfin nàìjíríà ni ṣùgbọ́n nínú òfin islam ó wà níbẹ̀ àwa máa bá a di bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n kalimatu la yíyá lọ́ọ́ dábẹ́ fọ́ọ̀mù rẹ obìnrin o tó tọkàn rẹ bá ti balẹ̀ lórí ibi tó ti fẹ́ dà ṣùgbọ́n tọkàn rẹ ò bá balẹ̀ yà á filẹ̀. suratu ali imran aya forty two títí dé forty five ìbéèrè tó ní béèrè yẹn béèrè pé ó contradict alukurani tó ṣe wípé àwọn èèyàn tí a gbẹ orí bẹ́ẹ̀ kawanka iwe ń ka kan wọ́n wá yọ jáde wọ́n ra kọ obìnrin sí wọn ọ̀tọ̀ níwé bá ń o wọ́n kà kuran kìíní kuran kọjá ọ̀kẹ́jẹ́ yẹn ọ̀rọ̀ ọlọ́run bá pé inú alukuran naam aya forty two títí dé forty five kíkà. وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين يا مريم كنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحي إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون. jẹ́nà ẹ̀jẹ̀ ká ẹ̀jọ̀ gbọ́ ní tó alimalaikatu sejamu ni àbí mufrad naam alimalaku malayika kan abẹ́ẹ̀kọ́ alimalaika jamu abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n alimalaku alimalaika wọ́n máa ń lo malayika kan malayika yọ kan wọ́n á máa lò nípò jamu wọ́n máa rìfáà sí ẹnìkan mufrad wọ́n lè pè ní malak wọ́n lè pè ní malaika ó wà bẹ́ẹ̀ fi isti'mal al-Qur'an al-Qur'an isti'maluhu al-Qur'an ní lílo tiẹ̀ bó ṣe máa ń lò. bákan náà ọlọ́run ọba ní idh qalat wa idh qalat al-malaikatu ya Maryam. inna الله اصطفاك wata واصطفاك على نساء العالمين ọlọ́run ní ìgbà tí mọ̀lẹ́kà tó ń sọ fún Mariam ọlọ́run ọba ti fọ́ ọmọ ọṣà ọlẹ́sà lórí gbogbo obìnrin ayé. èyí tọ́lọ́run ọba ń sọ yìí anabi aleyhi wa alihi wa sallam níwọ nìkan ọlọ́run rántí rẹ lọ́dọ̀ rẹ lónìkan. wà ní dakarita òfin mọ́lá yìí tó o bá rántí ọlọ́run láàrin àwọn èèyàn tó pọ̀ ọlọ́run ó rántí rẹ fi mọ́lá yìí nínú ìmọ̀lá yìí àwọn mọ̀lẹ́kà ọlọ́run lágbájá mo nífẹ̀ẹ́ rẹ yóò sọ fún àwọn mọ̀lẹ́kà mo nífẹ̀ẹ́ lágbájá ọlọ́run nífẹ̀ẹ́ Maryam anabi sallallahu alayhi wa sallam anabi ni idha habba Allahu abdan qala li Jibril inni uhibbu fulan fàhìbà ọlọ́run sọ fún jìbìrì pé èmi ọlọ́run nífẹ̀ẹ́ lámarin mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run tó wá ní kí jìbìrì ọsàn gbogbo àwọn mọ̀lẹ́kà náà gbogbo wọn náà ẹ mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí tá a bá gbé lórí jámù ọlọ́run nífẹ̀ẹ́ Mariam ọlọ́run sì fi sẹ́nu gbogbo àwọn mọ̀lẹ́kà wípé ẹ sọ fún bẹ́ẹ̀ pàwọ́ ọlọ́run ọba nífẹ̀ẹ́ àwọn ọlọ́run wa ti ṣàlẹ́ṣà ọlọ́run ti fọ́ ọ mọ́ eléyìí ń bẹ ntí mọ̀lẹ́kà kan bá sọ ó ṣe déédé pẹ̀lú ìṣògo mọ̀lẹ́kà náà bá sọ torí pé ọ̀rọ̀ wọn èyí ṣe pa síra wọn mọ̀lẹ́kà kan ò ní sọ pé yes kí mọ̀lẹ́kà kan sọ wípé no hmm. ọlọ́run ọba ẹnu mọ̀lẹ́kà kan lọ̀rọ̀ ti wá ọlọ́run wá àdírẹ́sì ẹ̀ wípé gbogbo wọn náà ni wọ́n fara mọ́ ṣé gbogbo ẹni tó wà nàìjíríà ni máa dìbò hmm. tá a fi máa sọ pé ìbò nàìjíríà ṣé gbogbo sòwò àkàrà ọba mọ̀lẹ́kà kan sọ náà ní gbogbo àwọn mọ̀lẹ́kà gbogbo náà wù ọlọ́run fi èyí sọ wípé wọ́n Mariam ní ẹlẹ́ẹ̀kejì ìkọ́lá ti Mariam inna Allaha yubashiruki bi kalimatin o malaku Jibril òun rán pé kó lọ sọ fún tàkọ́kọ́ àwọn mọ̀lẹ́kà ń yìn ín wọ́n ń sọ fún pé ọlọ́run ṣàfọ̀mọ́ rẹ̀ ìgbà tó kan ọ̀rọ̀ pọ́lọ́run fẹ́ sọ pé yóò bímọ ọlọ́run rán mọ́lákù Jibril sí ọlọ́run rán sí ó bímọ. ìyẹn ni ó ń sọ inú súrátù Maryam fatamassala laha basharan sawiyya seventeen nineteen verse seventeen to twenty one. أخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا. ọlọ́run bá nípa tí Mariam tó lọ fara níbi táwọn ènìyàn wà ó lọ dúró síbi àyè pamọ́. wa arsalna ilayha ruhana. alukur'ani yufasiru alukur'ani ti mariam yìí olójú ká mọ̀ kí ń bì jìbìrìlù ni ọlọ́run ni àwa malaku jìbìrì ó kọ màláìka jìbìrìlù arúh ní orúkọ tó ń jẹ́ nìyẹn ruhul amin ó kọ malaku jìbìrìlù ọlọ́run ni àwa rán sí. fatama salala bashara sawiya. a ní kí malaku jìbìrìlù kó fara hàn láwòrán èèyàn ọyẹ ká pèlè yàn náà ọyẹ ká tó sọ pé wọ́n tún rí yàn náà. ọlọ́run ní Jibril yẹn á ní kó yọjú sí ní àwòrán èèyàn eléyìí ó ń túmọ̀ tọ̀hún náà ni kò takora alukur'an inú ìwé tọwọ́ yín ló ti lè takora ṣé ẹ mọ̀ pé yes no kò ṣeé reconcile ṣùgbọ́n eh, plural singular nínú bo ni plural ti wá lóyún kankan náà ni dẹ́yẹ̀dẹ́ lárúbáwá bí lárúbáwá ti máa sọ̀rọ̀ wọn ìgbà míì ń bẹ ẹnìkan ṣoṣo a máa bá sọ̀rọ̀ bí ẹni pé wọ́n pọ̀ ìyẹn ni màá ń bẹ inú èdè Yorùbá wa tí ọba bá fẹ́ sọ̀rọ̀ ń sìn pé gbogbo ohun tí ẹ sọ ni a ti gbọ́ a sì gbégbèsè tó yẹ lérí ẹ̀ mélòó lọ́ba ṣé wọ́n pọ̀ ní ìbò nìkan ni ìgbà míì ìṣe ìmọ̀lẹ́lẹ́jàmọ́ ìlítàwíìmù uses of plural at times for the purpose of majesty. èèyàn ò lò láti lè fi bu iyì kún nǹkan so wá kàlẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ọlọ́run sọ kuraani kalẹ̀ bilisani ní arọ̀bí yìí mú bíyìn mọ̀lẹ́kà kan náà ọlọ́run rẹ sí ìyá anabi isa òun náà ni malaku jibril asalaamualeykum wa rahmatulah wa barakatu. wa aleykum salaam wa rahmatulah wa barakatu.